في كتابه الكريم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وعد الذاكرين الله كثيرا والذاكرات أجرا عظيما وثوابا جزيلا وأشهد أن محمدا عبده ورسوله كان يذكر الله على كل أحيانه كان يذكر الله على كل أحواله بجوارحه وبقلبه ولسانه ويحث على ذكر الله تعظيما لشانه صلى الله عليه وعلى آله وأصحابه وأعوانه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله ولازموا ذكره روى الإمام أحمد عن ابن عن عبد الله بن بشير قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله فقال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فباب نتمسك به جامد قال لا يزال لسانك ردا من ذكر الله هكذا يجيب النبي صلى الله عليه وسلم بهذه الكلمة الوجيزة الجامعة هذا السائل الذي بين بين أنه يشق عليه تتبع طرق الخير لكثرتها أجابه صلى الله عليه وسلم بأن يلازم ذكر الله تعالى ويشكل لسانه به وقد أمر الله المؤمنين بأن يذكروه ذكرا كثيرا وأن يذكروه قياما وقعودا وعلى جنوبهم وأخبر أن أن القلوب تطمئن بذكره ويحصل به الفلاح العاجل والآجل وأنه أعد للذاكرين الله كثيرا والذاكرات مغفرة وأجرا عظيما وأخبر النبي صلى الله عليه وسلم أن ذكر الله غراس الجنة وقال صلى الله عليه وسلم من أحب أن يرتع في رياض الجنة فليكثر ذكر الله جعلني الله وإياكم منهم وقال صلى الله عليه وسلم استكبروا من الباقيات الصالحات قيل وما هي يا رسول الله قال التكبير والتسبيح والتهليل والحمد لله ولا حول ولا قوة إلا بالله وقد فرض الله على المسلمين أن يذكروه كل يوم وليلة خمس مرات بإقامة الصلوات الخمس في مواقيتها المؤقتة وشرع لهم ما هذه الفرائض الخمس أن يذكروه ذكرا يكون لهم نافلة أي زائدة عن الصلوات الخمس وهو نوعان أحدهما ما هو من جنس الصلوات فشرع له فشرع لهم أن يصلوا ما الصلوات الخمس قبلها أو بعدها أو قبلها وبعدها سننا تكون زيادة على الفريضة فإن كان في الفريضة نقص جبر نقصها بهذه النوافل وإلا كانت النوافل زيادة على الفرائض ولما كان بين صلاة العشاء وصلاة الفجر وبين صلاة الفجر وصلاة وبين صلاة الظهر وقت طويل شرع شرع سبحانه وتعالى صلاة الوتر وقيام الليل وشرع صلاة الضحى لئلا يطول وقت لئلا يطول وقت الغفلة عن ذكر الله والنوع الثاني ذكر الله باللسان وهو مشروع في جميع الأوقات ويتأكد عقب الصلوات المفروضات بأن يذكر الله عقب كل صلاة منها مئة مرة ما بين تسبيح وتحميد وتكبير وتهليل ويستحب ذكر الله ذكر الله بعد الصلاتين اللتين ينهى ينهى عن التطوع عن عن, عن التطوع للصلاة بينها أو بعدهما وهما الفجر والعصر فيشرع الذكر بعد صلاة الفجر إلى أن تطلع الشمس وبعد العصر حتى تغرب وقد أمر الله سبحانه وتعالى بذكره في هذين الوقتين في مواضع كثيرة قال تعالى وسبحوه بكرة وأصيلا وقال تعالى واذكر اسم ربك بكرة وأصيلا وقال جل شعله وصف بالعشي والإبكار وقال جل تعالى فسبحان الله حين تمسون وحين تصبحون وقال جل وعلا واذكر ربك في نفسك تضرعا وخيفة وخيفة ودون الجهر من القول بالغدو والأطال ولا تكن من الغافلين وقال أيضا سبحانه وصف بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ويستحق ذكر الله في غير هذين الوقتين من آناء الليل وآناء النهار فيذكر المسلم ربه إذا أوى إلى فراشه ويذكر الله كلما كلما تقلب في نومه قال صلى الله عليه وسلم من تعرى من الليل فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال رب اغفر لي ثم دعا استجيب له فإن عزم فتوضأ قبلت صلاته وثبت عنه صلى الله عليه وسلم أنه كان إذا استيقظ من منامه يقول الحمد لله الذي أحياني بعد ما أماتني وإليه النشور وهكذا ينبغي للمسلم أن يستصحب ذكر الله إلى أن ينام ثم يبدأ بذكر الله عندما عندما يستيقظ ويذكر الله على أفعال دينه ودنياه فيذكر اسم الله وبحمده فيذكر اسم الله ويحمده على أكله وشربه ولباسه ودخول منزله وخروجه منه وعند دخول الخلاء وعند الخروج منه وعند ركوب ركوبه دابته أو غيرها من المركوبات ويذكر اسم الله تعالى على ذبيحته من نسك وغيره ويحمد الله على عطاته ويحمد الله إن تجدد النعم واندفاع النقم ويذكر الله تعالى عند دخول السوق وعند سماع أصوات ديكا وعند سماع الرعد وعند نزول المطر وعند اشتداد هبوب الرياح وعند رؤية الهلال ويشرع ذكر الله تعالى ودعاءه عند نزول الكرب وحدوث المصائب والعياذ بالله وعند الخروج للسفر وعند الرجوع منه وعند نزول المنزل في السفر والحضر ويجب ذكر الله تعالى والتوبة والاستغفار من الذنوب جميعها من الذنوب جميعها كما قال تعالى والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله ذكروا الله فاستغفروا لذنوبهم والتهب ذكر الله تعالى عند إقبال الليل والنهار وأوقات الأسحار فمن حافظ على ذلك فمن حافظ على ذلك لم يزل لسان رسول من ذكر الله في كل أحواله عباد الله والذكر المطلق يدخل فيه الصلاة وتلاوة القرآن وتعلمه وتعليمه وتعلم العلم النافي وتعليمه ويدخل فيه التصدير والتهليل والتكبير والإكثار من ذكر الله تعالى براءة من النفاق فقد وصف الله المنافقين بأنهم لا يذكرون الله إلا قليلا فمن أكثر من ذكر الله فقال فقد خالفهم فقد خالف المنافقين ولهذا ختمت سورة المنافقين بالأمر بذكر الله وأن لا ينهي المؤمن عند ذلك مال وولد وأن من ألهاه ذلك عن ذكر الله فهو من الخاسرين والعياذ بالله وقد صح عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يذكر الله على كل أحواله وعلى كل أحوال أحيانه في حال قيامه ومشي وقعوده واضطجاعه وسواء كان على طهارة أو على حدث والإكثار من ذكر الله عباد الله حصن من الشيطان فإن العبد لا يهرب نفسه من إلا بذكر الله ولا يدخل عليه الشيطان إلا من باب الغفلة عن ذكر الله فهو يرصده الشيطان يرصده فإن غفل وتب عليه وافترفه وإذا ذكر الله خنس والهذا سمي الوسواس الخناس أي يوسوس في الصدور فإذا ذكر الله تعالى خنس أي كف وانقبض واكثار من ذكر الله تعالى تحيا به القلوب وتطمئن قال تعالى على بذكر الله تطمئن القلوب وقال صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت ومن ذكر الله تعالى ومن ذكره الله ومن ذكره الله ومن ذكر الله تعالى ذكره الله أي من ذكر الله ذكره الله قال تعالى فاذكروني أذكركم وفي الصحيحين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يقول الله تبارك وتعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وذكر الله ذكر الله يحدث اللسان عن الغيبة والنميمة والكذب والفحش والباطل ولهو الحديث فإن العبد لا بد له يتكلم فإن لم يتكلم بذكر الله تكلم بهذه المحرمات والعياذ بالله أو بعدها فمن عود لسانه ذكر الله لسانه عن اللغو والباطل والذكر أيسر العبادات وهو من أجلها وأفضلها فإن حركة اللسان أخف أخف حركات الأعضاء وأيسرها فإن الأعضاء تتعب مع الحركة واللسان لا يتعب ما أكثر ما هم ما ما, ما أكثر الإنسان من تحريكه فينبغي أن يكفى المسلم من تاريخه بذكر الله تعالى تقبل الله منا ومنكم جميعا ọpẹ́ ní fún ọlọ́run bá wa ọlọ́run bá tí ó pa wá rẹ̀sẹ̀ pé ẹ̀yin mú mi ní òdodo ẹ máa rántí ọlọ́run bá púpọ̀ ẹ máa ṣe tẹ̀síbí ìhù fún láàárọ̀ àti lálẹ́ ní sọ́tòlá àzá mo jẹ́rìí pé ọ̀kan sọ ní ọlọ́run ọba náà ọba tí ò lórogún ni ó ṣàdéhùn àdéhùn rẹ̀ sì ní òdodo ni. oní gbogbo ẹni tí gbogbo èèyàn tí bá máa rántí ọlọ́run ọkùnrin wọn jẹ́ ní àbóbìnrin wọn jèrè tó pọ̀ láyé àti ní àlùkìyàmà mo jẹ́rìí pé anábẹ́ wa Muhammad sallallahu alayhi wa ẹrú ọlọ́run bá wa náà rẹ̀ sí ni ọlọ́run bá náà a máa rántí ọlọ́run ní gbogbo ògbà rẹ̀ pẹ̀lú oríkèé rẹ̀ àtọkàn rẹ̀ rẹ̀ a sì máa gbà àwọn ẹni ọlọ́run níyànjú pé kí wọ́n máa rántí nítorí pé tí ọlọ́run bá tóbi púpọ̀ nínú ìgbésí ayé ọmọ ènìyàn ọlọ́run kó bá sàlékún kí àtìkẹ́ fáńdàbí sallallahu alaihi wa àtàwọn àtàwọn ará alé rẹ̀ ní ìkẹ́ tó pọ̀ tí tí òní tí lẹ́yìn náà èyí tá a gbọ́ yìí náà ní kókó àbí òun náà ní àkórí a bá jẹ tó bá a fi tẹ̀lé ìbẹ̀rù ọlọ́run a wà ọba ká máa fi kọ́ ara ká sì máa fi kọ́ ẹ̀mí wa. Imam Ahmad rahimahullah wọ́n gba ìgbà wá kan látara Bashir Abdullahi ọmọ Bashar ó ní arákùnrin kan dé wá bá nàbí sallallahu alaihi wa sallam ó ní wo ojúṣe Ọlọ́run ẹ̀ka ẹ̀ka tí ìsìláàmù pé sí àtàwọn ojúkọ̀nà tá a fi máa ń wá ojú rí Ọlọ́run nínú iṣẹ́ ìsìláàmù pọ̀ débi wípé ipá mi ò ká ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ipá mi ò ká ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ọṣẹ àtìgbọ rẹ̀. ọ̀rọ̀ yẹn wà nú ẹ̀ àtìgbọ rẹ̀ wà nú ẹ̀ nù sàrẹ́ ilẹ̀ Islam àwọn tá a fi wojú rẹ̀ ọlọ́run àwọn tá a gbọ́dọ̀ mọ̀ ṣe tó jẹ́ túláàbí wà ń bẹ̀. ìnáwó kò ní wá rogbo ẹ̀kọ́ ó wá ní òjíṣẹ́ ọlọ́run bàbá abúlé tàmásà kò rí ìjà mi ibi tá a ti fẹ́ wọlé tẹ́sìn ó fẹ́ jù gan-an. ànábì wa fún mi sallallahu alaihi wasallam ó ní má jẹ́ kí ahọ́n rẹ̀ ó gbẹ má kí ẹnu rẹ̀ ó dákẹ́ sáàmì arántí ọlọ́run gbogbo gbà sáàmì arántí ọlọ́run ní gbogbo gbà láyà záàlù lùsàlù tàrọ́sán ní èsì táwọn ẹbí ni. sallallahu ta'ala alaihi wa sallam gbólóhùn kékeré kan ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tó fẹjú kan lóníbèrè béèrè ètò kékeré fún tó sì kò wò dáhùn sínú tó pé nínú tá a fún ànábì nìyẹn sallallahu ta'ala alaihi tó náà ti sọ àdéhùn jawami ọ̀rọ̀ díẹ̀ tó sì eléyìí nìkan tí ọba jẹ́ kóun làwọn èèyàn sábà fún yàn gẹ́gẹ́ bíi topic èèyàn ó sì kọ tẹ́rà tó dé tó ní hard cover lẹ́yìn tó tóbi lórí eléyìí nìkan lórí ìtànà bí fọ yẹn nìkan torí pé ó ti fọ ìsì gbogbo tó rọ̀ mẹ́ ìsìlámù ó ti fọ lẹ́yìn. oníbèrè tó sì béèrè. ìdìde sí iṣẹ́ Islam bóyá ọ̀ràn ọ̀yàn àbí nọ́fìlà kò sí èméjì ń bẹ̀ wípé èèyàn máa dìde ṣiṣẹ́ tọlọ́hun takuntakun ni tí ẹ bá fòrò jù wọ̀ kò ní fi ọlọ́run ṣe kò ní fi ọ̀ràn ọ̀yàn ní ìpele ta pé yóò ṣe nọ́fìlà ló ti bèèrè pé yàtúkọ̀ àléyìn tàtàkùn tórókìlù kẹ́yẹ̀rì lè kẹ̀kọ́ láti hà á á fi sọ̀lá tọ́lọ́ ramadan bá gbẹ tó bá dé á fi ramadan á lọ hajj á fi nábìlà á ṣe eh, ìdójọ́ra yẹn àtàwọn ìdójọ́ra yẹn onígbò wa máa sọ pa gbogbo ẹ̀ ó mọ̀ lé fàjábàwò yáyọ̀ ládùn màdìkìrà lọ́ọ̀yìn ọwọ́ afúnlé ti pé ìrántí ọlọ́run ní kó dún ní máa tí bá rántí ọlọ́run gbogbo tó jọ̀ràn yàn yóò ṣe yóò sì lè máa dìde sí nǹkan mi tó fi máa wojú orí ọlọ́run bá pẹ̀lú rọrùn láì ní jẹ́ tòrò jù yóò sì kúrò nínú àwọn ọmọ nàìjíríà tí máa ń ṣe lọ́ọ̀bí aláìsí pẹ̀lú èsì dáná fi fún yẹn tọ́lọ́pọ̀ ọ̀tá rẹ̀ ọ̀tá. ọlọ́run bàbá náà ti ṣe àdéhùn gbogbo múmi ní òdodo pé kí wọ́n rántí òun ní ìrántí tó pọ̀ ó tún sọ láyè ní ìpè kí wọ́n rántí òun nígbà tí wọ́n bá ń nàró àdìgbà tí wọ́n bá jókòó àdìgbà tí wọ́n bá fẹ̀gbẹ́ lélẹ̀ kì wípé kẹ́ ẹ jókòó kẹ́ ẹ tẹ̀wá máa bá pàdé ní gbogbo àwọn àyè àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè ọlọ́run ni ẹ rántí mi nígbà tẹ ẹ bá nàró tètè pé kẹ́ wá torí pé ẹ fẹ́ rántí mi jókòó àbí torí pé ẹ fẹ́ rántí mi dìde ọyẹ dìde ẹjọ́ sọ pé tó bá hàn náà bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá wí. lórí ìjókòó yín lórí ìnáró yín lórí ìdùbúlẹ̀ yín ẹ̀sọ́ ẹlẹ́kẹrin kò sí ọdún kéèyàn wọn rìn lọ àbí kó wà lórí ìjókòó àbí kó wà lórí ìdùbúlẹ̀ yálà ọ̀run ti gbé lọ àbọ̀run ti gbé lọ kò sí kẹrin gbogbo ẹ̀ lọ́rọ̀ ti sọ yìí tó àwa ní tìtorí ìkànnì ti àyàfi tó bá jẹ́ pé ọlọ́run bá ti sọ pé tẹ́ ẹ bá fẹ́ ṣe díkìrù báyìí o ìnàró ni ẹ ti ṣe gẹ́gẹ́ bí kíni àsọlá ìmọ̀ mo yọ̀ǹda o fẹ́yìn tí o bá kápá àti ìnàró láti ṣe sọlá kó fẹ́yìn tì òbí ìyẹn gẹ́ òbí ìkànjókòó kó fẹ́yìn tì ìgànnà mọ́ṣáláṣí tó bá jẹ́ pé ìyẹn ti rọrùn títí títí. tí ó fi wá lọ síbi ìjókòó tó bá yẹ pé ìjókòó náà rọrùn àìmọye tí yìí ṣe sọlá àti ìjókòó náà tó rọ lọ́rùn ìyẹn ló fà tó fi jẹ́ pé ọlọ́run ni ká gbọ́ yé bó ti bá tó sọ fún wa pé ìrántí a máa kí ọkàn ó máa kó máa ìrántí a máa fi ọkàn gbogbo ibi téèyàn bá wà lórí ilẹ̀ ayé làásìgbò ayé ọmọ ń pọ̀ níbi kan ju ibìkan lọ ó lè síkú níbi kan kó bẹ̀rẹ̀ ń bò mí ṣùgbọ́n kò síbi kankan téèyàn lè fọkàn balẹ̀ láyé àfi tó bá jòlù sí lọ àfi tó bá jòlù sí lọ kò síbi téèyàn lè sá lọ láyé ìbáàsì kúrò lórí ilẹ̀ ayé kó wà láàrin méjì sánmà ọkàn rẹ̀ ò ní balẹ̀ ńbẹ̀ àfi kó jẹ́ nìkan tí ń rántí ọlọ́run gbogbo àwọn tẹ́ ń rò pọ́kàn wọn balẹ̀ àwọn àyà tá ń kà jáde yìí bàbá bí àwọn náà léèrè wọ́n lè parọ́ wọ́n lè má sòótọ́ nígbà tí ò bá jẹ́ pé wọ́n ń sin lọ́hùn ó dájú pọ́kàn wọn ò balẹ̀ torí pé ẹni tó jẹ́ pé ó ní nǹkan tí ó gbọ́ tó fọkàn tẹ̀ tí nǹkan náà kì ti sọ lọ́hùn tí nǹkan yẹn bá bọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan ti bọ́ ẹni tó bá fẹ́ ọkàn tọ́ lẹ́hùn nìkan lọ́kàn rẹ̀ ń balẹ̀ tó rọ́pọ́ lọ́hùn ní tí kò padà ó dàbí ẹni tó wáyé mọ́yà ẹ wá bẹ́ẹ̀ gbáyé lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá lo nàìjíríà tẹ́bi ṣe àpèjúwe ọ̀rọ̀ yìí ó fi dáa púpọ̀ jù tọ́rọ̀ òun ni gbogbo wa rí ta ti ń gbọ́ ẹni tí ò ní nǹkan mí lẹ́yìn ayé ẹ wá fẹ́ gbáyé lọ́wọ́ ẹ̀ ẹni táyé bá bọ́mọ lọ́wọ́ ni mo sọ pé kẹtọ́ mọ́ síwájú ni ó ti mọ sọ pé ọlọ́run ohun tí ó ti ẹ̀kọ́ wí ni pé inna lillahi wa inna ilaihi raji'un ọlọ́run ní kọ̀ọ̀kan rántí ti ti pẹ́ mi kódà ẹni tó ń gangan lọ àlùkìámọ̀ ẹnìkan wọ́n yìí ń bọ̀ la ilaha la wí ní sẹ́mi tí òbí lè máa náà ló tún wí kò pariwo la ilaha illallah la ilaha illallah títí tí òbí kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni bá yẹ pé nǹkan rẹ̀ ló bàjẹ́ bóyá nǹkan rẹ̀ ẹlẹ́mìí bóyá ya rẹ̀ àbọ́mọ rẹ̀ àbí nǹkan rẹ̀ tí ìsẹlẹ́mìí iná ló bá bàjẹ́ tàbí mùsíbà kan ṣẹlẹ̀ sí ẹ wá sọ tí ò bá jẹ́ pé ọkàn amọ̀ràn balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run. anabi sallallahu alaihi wasallam òun náà sọ fún wa wípé ìrántí ọlọ́run ni èso àlùjànnà òun lèyìn ó máa ká jẹ látàyé bíi sì ni gbogbo ẹni tó bá jẹ́ pé ọlọ́run bá ń bẹ lọ́kàn ẹ̀ tí mùsíbà bá dé bá a tó bá sọ pé inna lillahi wa inna ilayhi raji'un háàfọ̀ ìrònú ti kó ìlàjì ìrònú tí ò bá ṣekú pa ó ti kọ́kọ́ lọ pẹ̀lú gbólóògbé kan yẹn èyí tó kù òun náà ní táwọn ọmọ ìyá rẹ̀ bá péjọ sọ́dọ̀ rẹ̀ pétọ̀ àgbà kọlọ̀ náà lẹ́nu pé kàn sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ló ní wá nínú mùsíbà yẹwò kó ṣẹlẹ̀ sí kódà kó máa kàwé lọ́wọ́ àbí kó máa ka síra kí wọ́n sì múná lọ inna lillahi wa inna ilaihi raji'un torí mùsíbà kan nìyẹn náà ìlàjì ìrònú ẹ̀ tó lè ṣekú pa ó ti kọ́kọ́ lọ nígbà tá a fẹ́ gùn bá fẹ́ ti ìlàjì náà tó kú yóò kú lẹ̀ torí pé kò fọ́ lọ́wọ́ balẹ̀ bákan náà lànà bí sọ sallallahu alaihi wa ẹni tó bá fẹ́ máa jẹ nínú àbàtà àlùjànnà tí ó máa jẹ tí ó máa mú ń bẹ̀ látàyé bí náà fàlẹ́ yóò fèrè dékìrà ọlọ́ tó máa ṣe dékìrì púpọ̀ kó máa rántí ọlọ́ púpọ̀. àkíyèsí táǹkàrà wá sí lónìí tó lágbára ni o àwọn èèyàn rántí ọlọ́run lóríkì ara wọn rántí ọlọ́run lọ́kàn dípò bẹ́ẹ̀ wọ́n fi nǹkan mi rọ́pò ẹ̀ tó tó èèyàn ò lè bọ́ èèyàn ò lè jápò bẹ́ẹ̀ náà nàbí sọ sallallahu alaihi wasallam ó ní fẹ́tìrú min al-baqiyati salihat ẹ jẹ́ kí àwọn nǹkan tí ó ṣẹ́kù fún yín kó máa pọ̀ nínú ìrántí yín o tí ó ṣẹ́kù fún yín lójú àtúbọ̀tán yín tí ó ṣẹ́kù fún yín látúbọ̀tán yín àbí ká sí àwọn kan náà látúbọ̀tán yín ẹ máa rántí ẹ̀ púpọ̀ wọ́n ní kíla máa ń híyà ya Rasulullah kí ni wọ́n kí làwọn nǹkan náà tí ó ṣẹ́kù fún wa ìwọ ànábì òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní التكبير والتصديق والتهليل والحمد لله ولا حول ولا قوة إلا بالله àwọn kan tó sẹ́kù fún yín àtúbọ̀tán yín nù. òun náà ni ká máa ṣe gbólóhùn Allahu Akbar ká máa ṣe subhanallah ká máa ṣe la ilaha ká máa ṣe alhamdulillah ká máa ṣe la hawla wala quwwata ẹ̀rí pa àwọn gbólóhùn tó yàtọ̀ ọ̀nà síra wọn ni wọn gbogbo ìrántí ọlọ́run bá ní. so àwọn sọ pé allahu akbar subhanallah wala ilaha illallah walhamdulillah wala hawla wala quwwata illa billah tàbá fẹ́ tó pọ̀ lọ́rọ̀ allahu akbar subhanallah wala ilaha illallah walhamdulillah wala hawla wala quwwata illa billah. àbẹ̀yàn tiẹ̀ mú ẹyọ kan nínú rẹ̀ ìdáná bíi sọ fún wa sallallahu alaihi wasallam ni pé èèyàn ó jèrè àwọn kálímọ̀ yìí látùbọ̀ sẹ́yìn látìgbà tí tó ti wà láyé àtàtùbọ̀ sẹ́yìn lẹ́jọ́ ìgbẹ́jọ́ ní kíá. bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe lẹ́sìn fún wa pé ká máa rántí òun kúlẹ̀ yẹn omi wọlé ìlà ní gbogbo ojúmọ́ kan àtòru nígbà márùn-ún lójúmọ́ pẹ̀lú mímọ́ ti sọ̀láàtù ní ìgbà márùn-ún nígbà tí anábì sọ kó máa pọ̀ níbi láyà záàlù ìsáàlì kàrọ́tù àmì ìdíkiri láyà lọ́jẹ̀ káhàn ró gbé sáàmù àgbẹ̀rán kí ọlọ́run sọlá tún bẹ́ẹ̀ bí àdé òsì bẹ́ẹ̀ nítorí pé àsọlá tún díkiri lọ téèyàn bá jẹ́ alágbọ́ tó dí o tí ó sọ wípé òjíṣẹ́ ọlọ́run kan sọ fún wípé kó máa kó máa ṣe àdíkiri ni lìsánú ká ahọ́n rẹ̀ kó máa gbẹ̀yìn díkiri láyà pé ahọ́n wájú láti bẹ̀rẹ̀ sọ láti dé parí tẹ́lẹ̀ ẹ̀rí pé àsọ̀lá àfọ̀hádù wàkàlímà àwọn ọṣẹ́ àtàwọn ọ̀rọ̀ onísọ̀lá. èèyàn lè nàró báyìí tó lọ síbi ìrókù ó tún gbórí sókè láì ṣe àdìsù ádìmì islam ẹni tó ṣẹ̀ṣẹ̀ gba islam kó tún lọ síbi sùjúd kó tún jókòó kó tún nàró kó wá máa ṣe bẹ́ẹ̀ lọ kó wá sọ pé asalaamu aleykum wa rahmatulah láì sọ kálímà kan ẹ tó ṣe sọlá ìrọ̀ pátápátá ni àwọn iṣẹ́ àtàwọn ọ̀rọ̀ kan ni ló kójọ sáńpẹ ní sọlá ní ètò jẹ́ pé ọ̀gá ìrántí Ọlọ́run àwọn sọláàtù yìí Ọlọ́run tún wá ṣe àwọn náfìlà kan ní àlékún lórí ẹ̀ nínú nǹkan tí ó lè dí àdínkù àbí àbùjá ìjẹkù tó bá bá fọ̀ láti wa tó jọ̀ràn yàn táàbì náà fílà yẹn di ibi téèyàn ò ti nàró dáadáa nínú ọ̀ràn yàn tó dúró wọ́gọ́wọ́gọ́ tó sì wá dúró dáadáa bí náà fílà àwọn òfin náà fílà yẹn di bẹ́ẹ̀ àbótẹ ṣe ó ṣe sọláàtọ̀ ọ̀ràn yẹn dáadáa ó jókòó dáadáa ó forí kanlẹ̀ dáadáa ó sì kà tó yẹ kó kà ó sì ṣe náfìlà náà bẹ́ẹ̀ dáadáa náfìlà ó tún jẹ́ àlékún èrè fún un ọ̀nà kan nínú méjèèjì yẹn náà ní náfìlà máa wúlò ọlọ́tún wa ṣe náfìlà yẹn náà fún wa ní ẹ̀sìn tó fi àwọn náfìlà yẹn ti síbi àsìkò orun kọ̀ọ̀kan bóyá ká tó kírun yẹn àbí lẹ́yìn ìgbà tá a bá kí i. sọláàtù sóbóhì ó ní náfìlà méjì lọ́ka àtẹ́yìn lè fàjẹ́ torí méjìlá ní gbogbo ẹ̀ sọláàtò tó rọ́bìlà méjì ti sọláàtò sóbìhì ó yóò wáyé ká tó di sọláàtò sóbìhì. náfìlà mẹ́fà òní sọláàtò zúrì nìkan ló ní nínú méjìlá yẹn mẹ́rin yóò wáyé yẹn pé àwọn náfìlà yẹn méjìlá la lè ka sí tàbí mẹ́wàá tí ó bá jẹ́ pé mẹ́rin la ti ṣáájú sọláàtò zohor méjì lẹ́yìn ẹ̀ ó jẹ́ mẹ́fà tọ̀mọ́ méjì tààrọ̀ ó jẹ́ mẹ́jọ méjì lẹ́yìn magrib ó jẹ́ mẹ́wàá méjì lẹ́yìn ìṣá ó jẹ́ méjìlá àyàfi tó bá yẹ pé méjìlá ṣe ṣáájú sọ̀látò zoro tá a ṣe méjì lẹ́yìn ẹ̀ tá a fún ní mẹ́rin a jẹ́ pé mẹ́wàá ni ànábì sallallahu ta'ala sallam a máa dún ní mọ́ àwọn nábìlà tá a sọ yìí púpọ̀ ẹ̀rí pẹ́lẹ́ náà wà lóṣù náà tó ti ń parẹ́ lọ lásìkò tó wáyé táwọn yẹn bá ti sálámà wọn ti jáde nínú àwọn sọlá tuntun ní nábìlà kátó kì àdílẹ́yìn. nígbà tó wá jẹ́ pé sọlá tó lè ṣá ó jìnnà sí sọlá tó tóbìrì láàárọ̀ tó lọ́n bá tó ní kìyàmù láìlè wà ní tó bá fẹ́ dìde lóru òun náà sì lágbára sọlá tó ń tibẹ̀ láti ṣe sọlá tó lè wó sọláàtúlù wítìrì tó jẹ́ pé tó ti ṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam tó bá sẹ́rìn àjò kì í ti wítìrì lẹ̀ torí súnà tá a kan pamọ́ ni yóò kí wítìrì bẹ́ẹ̀ náà sì ni rọ́kà méjì tá a máa ń kí kátó kíru kátó ṣe sọláàtù sóbìrì kì í bílẹ̀ tó bá wà rìn àjò sẹ́mọ̀ pé ayọ̀ǹda rọ́kà méjì níbi oníraka mi sọláàtù oníraka mẹ́rin fọ́ni tó bá rìnrìn àjò sọláàtù dóòrè wọ̀lá ásírè rọ̀kàátà ilé fájírì tá a máa kíká tó kírun sóbì àti wítìr ànábì kìí sílẹ̀ ìrìn àjò ó jẹ́ pé kìí sọ̀rọ̀ yẹn ìgbọ́n súnà tá a kan pamọ́ ni gbogbo nábìlà tó kù tá a sọ fún lẹ́ẹ̀kan gbogbo ẹ̀ lànàbì máa ń sílẹ̀ tó bá tíwáàbù ìgbọ́n kò ní fi méjì kù sóbì ilẹ̀ àti wítìr wítìr sì ni òǹkà sí méjì ò lọ nínú ẹ̀ ló fi jẹ́ pé tó bá ṣe sọ̀láàtì méjì méjì méjì ní sálámà yóò wá ṣe kan nígbẹ̀yìn ẹ̀ nígbà pé ní wítìrì nù. òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àlùsálà máa wá sábà kí méjìlá ẹ̀hìn ìmọ̀ sábà kí mọ́kànlá yẹn pé yóò ṣe mẹ́wàá yóò wá fi wítìrì kan yóò tẹ̀rọ kàkàn ní ṣe wítìrì ọwọ́ pọ̀ lóbìnrin lẹ̀ pẹ̀lú ẹ̀rí pé àpòjù wọn ò bá ṣe wítìrì lóru bóyá torí àìlera tàbí oorun tó kọ́ máa dámàlà nábì oorun máa ń bò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní òní tají tó bá wá di ojúmọ́ wọ́n wà á fẹ́ra káyẹn ní méjìlá nítorí pé àìṣe wítìrì lọ́sàn-án ẹyọ kan tí ó bá jẹ́ wítìrì wọn wá fi kàn fún yóò wá jẹ́ méjìlá tó bá jẹ́ pé lásìkò ìyálẹ̀ta ni wọ́n kí nọ́tìlá yẹn tí wọ́n bá ṣe wítìrì yẹn padà so ẹni tí bá ẹjọ́ pé mẹ́ta ní mọ̀ kínú wa mẹ́ta náà ni wítìrì ti bẹ̀rẹ̀ ṣáfùn òní méjì ẹ̀mí gbọ́dọ̀ máa sọ pé ẹ̀dà níyàn ṣáfùn àyídà níyàn bọ́dọ̀ ṣáfùn tẹ́wù yẹn rákà méjì téèyàn ti tó sálámà ní jẹ́ ṣáfùn ìdá méjì ní pé ṣáfùn lè jẹ́ lábáwá. sẹ́wọ́n wá sọ pé wítì ó ti di mẹ́ta tàbí márùn-ún àbí méje àbí mẹ́sàn-án àbí mọ́kànlá. ẹ tó bá jẹ́ pé mẹ́ta ni máa kí inú wa tó bá bọ́mọ ní máa sábà kí tó bá bọ́mọ lọ́wọ́ mélòó ni ó kì í ní ìgbà tó mẹ́rin torí pé kò sí wítì lọ́sàn-án gan ìgbà tó jẹ́ pé tá a bá ti sọ̀látù sóbìhì tán àsìkò tó jìnnà sí sọ̀látù zohoro gẹ́gẹ́ bíi ti ìṣá ìsí àsùbà bẹ́ẹ̀ náà ni sóbù ìsí zuhur gbogbo àwọn sọ̀làwátì tó kù súnmọ́ra wọn zohoro súnmọ́ asur asur súnmọ́ magrib magrib súnmọ́ ìṣá ṣùgbọ́n àwọn méjèèjì tó jìnnà síra wọn ọlọ́run tó fi sọ̀látù síbẹ̀ èyí tó fi sáàrin sọ̀látù ìṣá sọ̀látù sóbì lásán yẹn ni kìyàmù lẹ́yìn èyí tó fi sáàrin sọ̀látù sóbì láàárọ̀ àti ní zuhur oní sọ̀látù dúhà àsìkò tóòrùn ti gòkè tán là ń pè ní dúhà iná ìrìn ọlọ́run bá ti fẹ́ra ní sóra kan wà dúhà ọlọ́run bóra pẹ̀lú àsìkò yẹn ni àsìkò yẹn náà a máa ń ṣe náfìlà láti fi wá ojú rí ọlọ́run. bákan náà àwọn àgárò tó ń bẹ ìrántí ọlọ́run tá a bá ti sọ̀látù kọ̀ọ̀kan tán tó bẹ̀rẹ̀ láti bí astaghfirullah أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام àtàwọn àtàkárù yẹn lọ títí dé parí tá a bá ṣe bẹ́ẹ̀ tán àwọn àtàkárù míì tó jọmọ́ ti sọ̀láàtù nìyẹn èyí tá a tún ṣe tó jọmọ́ tójúmọ́ àtàkárù sọ̀láàtù ọ̀tọ̀ àtàkárù tójúmọ́ ó tún bẹ tá a tún lè tẹ̀síwájú lórí ẹ̀ ẹni tó bá fẹ́ ó lè sọgọ́rùn kan ẹni tó bá sì fẹ́ ó lè ṣèjú bẹ́ẹ̀ lọ àbọ̀sùlù sallallahu alayhi wa sallam kí máa ṣe istighfar àti tawba títúbà astaghfirullah wa atubu ilayh mo wá ọlọ́run bá ní aláforíjì mo wá lẹ́nu tó gbà títúbà mi torí pé gbogbo ọmọ ádámà ni ara ti ṣe gbogbo ọmọ ádámà ló ní kùdẹ̀kùdẹ̀ ṣùgbọ́n ọlọ́run dáàbò bá àwọn ànábì ọlọ́run kò jẹ́ káwọn ẹ̀yẹ́ ẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn bí ìtàwátá ìtàn ànábì àníbi wa máa ń ṣe gbólóhùn yẹn astaghfirullah wa atubu ilayh nínú ẹ̀rí wọ́n sọ wípé nígbà ọgọ́rùn-ún kan tàbí nígbà àádọ́rin seventy ní gbogbo ojoojúmọ́ ayé nígbà ọgọ́rùn-ún kan tàbí nígbà seventy. àníbi sọ fún wa wípé nínú àdìkárù kan tí ó ṣe pàtàkì tá a lè máa ṣe lẹ́yìn tóbi ní la ilaha illallah wahdahu la sharika lah له الملك وله الحمد وهو على كل شيء قدير ànábì àmọ́ ó ní ká ṣe ọgọ́rùn kan ìyẹn ó wá lẹ́yìn sọlá tó tóbi láàárọ̀ nígbà tá a bá ṣe àdìkárò sọlá tó tán òun sínú àdìkárò sọlá ṣùgbọ́n inú àdìkárò ojúmọ́ ló wà sábàtà àwọn àdìkárò àwọn àdìkì sọ̀rọ̀ mọ́ sọlá tó tán á wá ṣe òun ọgọ́rùn kan la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ẹ̀yọ̀kan nìyẹn á wá sọgọ́rùn kan ọgọ́rùn kan yẹn ó kéré tán ni torí pé anábì wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ tààrọ̀ sọ́là ń sọ wípé ẹnìkan ò ṣe tó dáa tó sì lóore ju ẹni náà lọ afẹ́ni tó bá tó ti jọ ọgọ́rùn kan lọ. lẹ́yìn náà ni pé àtàtì ò ní ràn ní tó bá ṣẹlẹ̀ sí ọ ntọ́lọ́run ti kádàrà ní tí ò sọ máa dámọ̀ kan tó bì dànù kò sárọ́ bì kan tó lè yẹ àmọ́ pé wọ́n pè ọ́ lápèta wọ́n lẹ̀ ọ́ àti gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àti tá a bá nígbàgbọ́ sọ̀rọ̀ náà bá wọn ló kù torí pé anabi sọlọ́lọ́ sára sọlọ́lọ́ sára sọlá kò sọ̀rọ̀ fẹ́ inú ó ló ti bọ́ lọ́wọ́ ibi ọmọ aráyé àwọn èṣù bẹ̀ èṣù àlùjànnú náà àbí sùn ìyànnú wọn tó o sì ṣe àdíkìrì yẹn bí mọ̀kánmi yìí alẹ́rì sọ́lá sí i wọ́n ní kó o mójútó kó o rí pé ibi tó ti ṣe sọ́lá sí ló ti ṣe pé àmì tó jókòó sí àbí láàyè àbínú mọ́sálásí báwo lùmọ́ ti tú yẹn pé kò tó jáde kò rọrùn fáwọn èèyàn láti ṣe torí ìkánjú ti pọ̀. ọ̀kan náà àwọn èèyàn onítọ̀ máa ti ṣe àdìkárù sọ láti sàn tó máa ń ṣàdìkárù yẹn lọ́wọ́ kò sẹ́ni tí mọ́sálámà sóhun tó máa dáhùn. òótọ́ sì ni àwọn èèyàn ó bá wọn ó bára wọn já wọn ò ní jó pé wọ́n ní afọgọ́rùn kan tàbí jù bẹ́ẹ̀ lọ. wọ́n yá sàlámù àlékún mọ́rùn bá ti dáhùn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ nù ibi ọ̀rọ̀ náà lọ́rùn ti yọ kí lẹ́sìn tó máa dání bá dà sọ́lá tí yẹn bá fẹ́ àtúnlẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn sọ́lá tó láàrin áfírí sí mọ́gírì. ó kéré tán nínú mùsíbà tó lè ṣẹlẹ̀ táwọn èsì èèyàn àbí sọ̀rọ̀ jẹ̀nu ẹni kí ibi tí wọ́n bá ń fi ń péré ẹ̀ dàlẹ̀ wọn lórí tàbí kó parẹ́ sátẹ́gùn ó kéré tán kó parẹ́ sátẹ́gùn ìgbọ́n tó lọ́n bá rọ wọn lé wọn lórí wọ́n ti bẹ̀bẹ̀ rọ lọ́n látara pé yẹn ti gbọ́ lóyìn ṣògbọ́n náà tàwa sọ tán yẹn ànábì dákọ̀ nǹkan ọgọ́rùn-ún bẹ́ẹ̀ náà ló jẹ́ ká sọ ọgọ́rùn-ún bẹ́ẹ̀ èyí tá a bá fẹ́ ṣe náà àwọn àdékèrò lẹ́yìn òǹkà tánàbì dákọ̀ yẹn sallallahu ta'ala alaihi wasallam ní ìsọ̀rọ̀ náà kò dákọ̀ òǹkà míì tó kọjá ọgọ́rùn-ún ẹni tó bá fún ọ ní one thousand ẹ̀bọ ń bọ̀ díẹ̀ díẹ̀ nù ẹni tó bá fún ọ ní one hundred and eleven tàbí one oh one tó sọ pé one oh one gẹ́gẹ́ lọ́gbọ́dọ̀ ṣe ìbáná èèyàn lè ṣe two thousand tó bá yẹ kó pẹ́ lórí ìjókòó ó sì ṣe subhanallah àbí la hawla wala quwwata illa billah tàbí allahu akbar tàbí la ilaha illallah ó wá pẹ́ lórí ìjókòó ìyẹn lè ti two thousand mẹ́ ṣùgbọ́n láyé sọ pé two thousand ló ń fẹ́ ṣe ni tó ń gan òsè mọ́ yẹn òkà tó ń ṣe ìyàtọ̀ wà ń bẹ̀ ẹni tó bá sọ pé mẹ́jọ kọjá one eleven ẹbọ ti wọnú o gbogbo àdìkìrì dánàbí ẹni tó bá jẹ́ pé ọrí bí ànábì sọ̀rọ̀ àdìkìrì kan tó wá dá ọkọ̀ òkà míì tó yàtọ̀ sọ́gọ́rùn-ún kó sọ di mímọ̀ fún gbogbo aráyé o ẹnìkan ò ṣe dúgbólóhùn tó dáa ju tẹ́ni náà ṣe lọ àfẹ́ni tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ jù báwo lọ jọgọ́rùn kan lọ kò sọ nǹkan míì mọ́ lẹ́yìn kí wàá là wá ń fa kí wàá là wá ń wọ́ tẹ̀sùbá ọlọ́gọ́rùn-ún kan oní one five òtẹ̀sùbá òní two thousand nígbà wọn aṣọ ẹ̀kọ́ tán wọn á kúnnú apẹ̀rẹ̀ wọn á rù kiri ẹlòmíì rù sí àyà wọn rù sí àyà tó bá borí tẹ̀sùbá lọ́rùn ẹnìkan tí a bá kó sínú àpamọ́wọ́ àbápẹ̀rẹ̀ ó tó ẹrù ọmọdé ìgbáyà ló ti kó sí i ó sì wà nù ọkọ̀ èrò nígbà tálùjọ̀nù ti rọ́lù yẹn ṣé ìsìláàmù náà ni ìsìláàmù náà wọ́n ń gbé yílẹ̀ tó báyìí àlára wọn. bákan náà anabi sallallahu ta'ala alayhi wa sallam a máa ṣe àzíkìrù tó bá di pé ó tún tají lójú oorun ká tó sùn gan àṣẹ àzíkìrù òun la máa àzíkìrù rántí ọlọ́run la máa bá sùn òun náà lásìkò bá jí gbogbo ẹ̀ là ń fẹ́ ká fi àwọn nǹkan táwa gangan ti gbójúlé tó yàtọ̀ sí tọlọ́run ká fi wọ́n lẹ̀ ká fi tọlọ́run rọ́pò àlàáfíà atẹ́gùn àlàáfíà lọ́mọ èèyàn ó gbà sára pẹtupẹtu olúgbòhùn ẹ̀ẹ́ àkàràbá gbogbo ẹ̀ ó kún ọwọ́ yorùbá yorùbá náà ló pè wọ́n ló kọjú mo pè wọ́n yẹn. àkàtú burúkú ọwọ́ à ń lékún sí i báwọn èèyàn ti dọwọ́ bò tó láwọn ológun ilẹ̀ yorùbá kódà ẹlòmíì kì í fẹ́ fọ́mọ wọn tó bá tẹ̀ wá jẹ́ pé wọn àtúntì bá ń ní gbogbo ayé gbogbo yorùbá yorùbá ti fi ẹ̀fẹ́ lẹ́bọ̀ tán ológun mi kú bẹ́ẹ̀ ọmọ yẹn díẹ̀ náà lọ́mọ yẹn rí bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀bọ lékè ẹ̀bọ tún lékè sí láàrin Yorùbá ni tó bá jẹ́ pé wọ́n gbà káàtì wọn kọ́ mọ wọn àbí wọ́n tẹ̀ fi tàwọn èèyàn lọ́rẹ̀ wọn bó mọ́lẹ̀ ṣé n táà fi ń jẹun nù àní fún yín tó wáyé pé wọ́n spread ẹ̀ bó lẹ́bọ̀ bá ti gbilẹ̀ lẹ̀ Yorùbá tó kù ẹlòmíì tí ń jó rẹ̀ ó lágbára lòun wá kiri àtàkiri kò tí ì kú láyé tóbi tòkò sáyé ìlú gan tó jẹ́ ẹ̀bọra nù kó gan tóbi wá ń bẹ́rí fún tóbi ló ń gbà lọ́gà lọ́mọ ádámà irú àwọn èèyàn bẹ́ẹ̀ fún àwùjọ wa kí ló fà àìsí ìrántí ọlọ́run bá lọ́kàn mọ́ wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ àfa àti àfẹ́ ìsù dábàá ronú ka àwọn kẹta ń sọ yìí wọ́n ní àfa ò fún mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ibi àbáfàjù láwùjọ wa yìí wọ́n ní àfa àkọlọ́kọ tí wọ́n sọ mí o tó kọ̀ mí ti jẹ́ ni torí pé wọ́n bá pèèyàn láàfa aláwùjọ lẹ Yorùbá yìí babaláwo hánráhùn yìí ẹbọra àbí pé àlùjànnú lẹ dá kọ ni nípa wípé ní tí wọ́n dì mẹ́rù ó burú púpọ̀ ní tí wọ́n dì mẹ́rù ẹlòmíì ti gbàgbé alukuran tó ké kò lè ké alukuran àbí wọn báyìí fẹ́ ké nílé àwọn olówó sọ́ràtù lùmọ́lùkà sọ́ràtù yàtìn bẹ́ẹ̀ bá sí àárín alukuran fún ẹlòmíì ni wọn kò lè dàgbé torí ìkékùké àti wíkúwé àtàtàkù burúkú ti kó ti gbà ẹnìkan ló ọ ní kódà ní lọ sọra ibi di láyé ẹ jẹ kí sọ ọmọ nàìjíríà express tó náà nílùú wọn bí títí ń bọ̀ níbi ń sọ̀rọ̀. àwọn ni ó lọ bí àyẹ̀wò àwọn ni ó lọ máa ṣàyẹ̀wò àwọn ni ó lọ máa dá àwọn sàárà burúkú àwọn ni ó lọ máa dá ẹbọ fáwọn èèyàn àtàkùn tí wọn jáde lóru bójú ọkọ àlùjọ̀nú náà àwọn náà ń sọ pé àsìkò báyìí lẹ́ẹ̀pẹ́ àlùjọ̀nú yẹn ẹ̀jìlágò kan ni ó tún sọ fẹ́ lónìí pé duwawu báyìí ló ṣe gbọ́n òwò ọmọlúwàbí ló ṣe duwawu yẹn ẹsùn ẹ̀ pé nínú ẹ̀sìn Islam dáná bí wọ́n sọ̀lọ́lọ́ ọ̀sán ọ̀sánlám ọlọ́run ní gba ìsọ̀ láti wa bìlẹ̀ àbí àhọ́rà pẹ̀lú òhò àti tá àti náà bá ká sọ kó láyé lókù àbí wọ́n bá àwọn èèyàn wàlẹ̀ yàtọ̀ bẹ̀lá lásìkò fìtínà wọ́n gba sọ lọ́rùn wọn wọ́n tì wọ́n mọ́bì kan wọ́n ti sọ̀ láti bẹ́ẹ̀ náà ni eléyìí ti di dọ̀rọ̀ kéèyàn wá sọ pé òun fẹ́ dojú kọ lọ́hùn fún wa jára sí òhò subhanallah wàlà hawla wàlà kó wàtá ilà nìlá kó wọn fọpá sí nílé yìí. sábà wá fẹ́ lọ ọ̀dọ̀ èèyàn tó jẹ́ ẹrú kùrú nínú ẹrú ọlọ́run tó tajọjá tẹgbẹ́ nínú ọmọ èèyàn náà wọ́n ò múra wọ́n lásọ bí ìpàdé òṣèlú bí ìpàdé bá abẹ́rí gọ́fúnà abẹ́rí kọmíṣánná wọ́n wọ̀ sọ gbàmí ìhòjà sọ ẹgbẹ́jọdá

mo wá máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé táwa lọ dé àwọn bíi bá ti kàn náà mọ̀lẹ́kọ̀ lọ. ọjà àmọ́ jẹ́ bíi mọ̀kó pé yóò dáàbò bò lálẹ́ ọjọ́ náà nínú àdíkì fún ẹgbẹ́ lè ṣe ni àyà méjì tó parí suratul Baqara àyà méjì tó parí suratul Baqara sura two hundred and eighty six bàtì méjì tó parí ẹ̀ two eighty two eighty five and two eighty six amínà rọ̀ṣọ̀ tí ẹ̀ bá kà tí ẹ̀ bá wá máa yàtọ̀ kùsì gbọmọsóra méjì àgbọmáyà méjì tó parí ẹ bákọ́rà sí àtúmọ̀ kúlíwó ọ̀lọ́wọ́ ahad àti sóra méjì tó parí ẹ tó parí alukuran kúlù àwọn ọ̀bìlẹ̀ fara kúlù àwọn ọ̀bìlẹ̀ náà ẹ gbọ́dọ̀ bá ṣe ṣe ìsìlámù wa nírọ̀rùn fún wa tó ẹni tó fi gbà ìsìlámù ó mọ sóra mẹ́tẹ̀ẹ̀ta tó wí lọ́pọ̀lọpọ̀ ẹni tó fi gbà ìsìlámù ó mọ sóra tó lè fà á fẹ́ hà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ọba ń mọ̀tẹ́lẹ̀ tó bá gba islam tó bá ti sọ̀lá àrùn pẹ̀lú àwọn mùsùlùmí lé bí ọjọ́ mélòó kan yóò máa fatiha yóò máa kúlú ọlọ́ yóò máa kúlú àwọn ọ̀bìn farad ẹ wá wo kúlú ọlọ́ àti kúlú àwọn ọ̀bìn farad àti kúlú àwọn ọ̀bìn náà àròsùn sọ̀rọ̀ ó bá dórí ibùsùn yín ẹ ọwọ́ yín ẹ sún yẹn wọn dáadáa wá látòrí ní kẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ àtọ́jú àtìkítọ́ wọn yín bá dé lára kẹ́ẹ̀sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì kẹ́ẹ̀sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta àti kírù nígbà tá a ti fẹ́ sùn tá a lẹ́jọ́ kankan nígbà fẹ́ ṣe mọ́ sírù ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní kí sìgìdì ó lọ bá lóru àyìn náà jẹ́ ẹjẹ́ ká gbé yẹ̀wò bó sọ pọ̀ lọ́nà abẹ́gbèsì bó sọ pọ̀ lọ́nà abẹ́gbèsì yìí ẹ̀wò ṣé kò yàtọ̀ sẹ́yìn tó pọ́n gàn náà lé wọn lá àbí ìgbà ẹ̀yìn ìjàpá tí wọ́n kọfẹ́ sí àbí wo àgbò táwọn fi palẹ́ yá táwọn eléyìí ò sí láyé mọ́ ìjàpá tó ò sí mọ́ àbí kara wò pé tí wọ́n ti jẹ sójọra wọn pẹ̀lú tọ́lọ́run ti ń bẹ ọba àlàyé tí ò lè kú alihayu alikọ̀jú tí ń bá wa sọ̀rọ̀ tó ní tí mo fẹ́ kẹ́ ẹ wí ni kẹ́ ẹ wí àwọn kan tó ti àpẹẹrẹ pé ń téèyàn gbé lọ́wọ́ nǹkan ò ní lẹ́yìn re ìyá rẹ̀ pé ìdìbò yẹn ti kú àgọ́ ti lọ ìjàmbá ti lọ ìgbẹ́yìn ẹ̀lẹ́ wa kọ́ṣẹ́ sí àwọn ń tọ́ látorí kíkó má dé bọ̀rọ̀ ọ̀dà bọ́ wájẹ́ pé àwọn nǹkan yẹn bá ń bẹ láyé ńkọ́ níbọ̀lẹ̀ yẹn ó ti tẹ kòlòfó wọn àti kára wọn tábà wá ṣe àdíkìrù yẹn ànábìwà sọlọ́sọlá àtúnmá wá ṣe àdíkìrù tó bá tún wá tají ìyá náà tají lójú oorun ó lẹ́yìn tó bá tají lójú oorun tó bá sọ pé alihamudulilayi tó bá sọ pé láìláì lọ́la wàdà wàdà ṣẹ̀ríkà láwọn lèmílùkù wà láwọn alihamudu wà wàdà kúlù ṣe ń kọ̀dí rẹ̀ subhanallah alhamdulilah wàlá ilaha illallah wallahu akbar wàlá hawla wàlá quwwata illa billah tó tún wá sọ pé ọlọ́run bá gbàdúrà mi ọlọ́run foríjì mi ọlọ́run ló ní àásà foríjì fún tó bá tún wá sàlùwàlá tó tún ṣe sọ̀lá àtúngbà sọ̀lá àtúẹ̀

àwọn àwọn ntí máa ń ta ní bílòrù ó pọ̀ àti ẹtí pé kan ṣe ń ta ó dìde wùyà kó dẹrù bà ṣé a sàlà náà nì ṣé àlà náà nì ọwọ́ ajé bàlùjẹ́ ó jẹ́ ìdẹ́rùbà anábì sọlọ́tọ̀ ayé wọ̀sánná ó ní kó ṣe táfúlù ṣẹ́gbẹ́ àlàáfíà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bá a ti ṣe lẹ́ẹ̀kan ìtọ́ ẹnu àtàtẹ́kùn fẹ́rẹ́fẹ́rẹ́. sẹ́gbẹ̀ẹ́ àlàáfíà rẹ̀ ó sì ṣe àwọn náà ó wá sọ fún òbí tó bá ṣe bẹ́ẹ̀ kó pa ìhà rẹ̀ dà ìhà ọ̀tún wọn sùn tó wá bá rẹ̀ níhà ọ̀tún náà kó wá pa ìhà rẹ̀ dà a ìhà ọ̀tún sùn sùn náà kò bí ká yí padà síbi tá a bá yí sí lóru lọ. tó bá jẹ́ pé nígbà tí ó fa ìhà rẹ̀ dà ẹ̀gbẹ́ àlàájá rẹ̀ ló kàn torí pé ẹ̀gbẹ́ ọ̀tún ló bára rẹ̀ àlàáfíà náà ni kò fi padà sùn àmọ́ tó bá tún wá lè dìbò ìsìsọ́lá tó tún ń dà in yẹn tó bá jẹ́ pé látọ̀dọ̀ àwọn aláburú kan ní àròsúlù sallallahu alaihi wasallam ọlọ́run ti gbàdúrà rẹ̀ ó ti bọ́ ń bẹ̀ nu ó ti bọ́ ń bẹ̀ kò sẹ̀tún nídìí kó fún rẹ̀ problem láti máa sọ fún yàn láàárọ̀ pé àìrúmọ̀ tàmí lálẹ́ àná àtẹ́ẹ̀rí tí mo rí kọ́mọ̀jà pé bẹ́ẹ̀ náà ni ó ti tẹ arábìnrin tó pa àkíyèsí tẹ́lẹ̀ yìí torí pé tí wọ́n bá tó bọ́ ọtún ní tùkùtù pé àjọkọ́wọ́ ti bàyá ọ̀nù ń tiẹ̀ pé ọwọ́ bọ̀ náà nù bẹ́ẹ̀ náà ni tó bá lálàá tínú rẹ̀ dùn tó yẹ pé ńgbà tó tají nínú rẹ̀ wọ́n bàjẹ́ pé áá àti gbangba ta náà ni ó ti wà láti orú mú ló fi sùn tá atẹ́gùn fẹ́ fi wá lára inú wá dùn ló bá tají kódà wọ́n tó fi bọ́ sórí ẹ̀pẹ̀ díẹ̀ sàgbẹ́ ni wọ́n bàjẹ́ eléyìí náà wọ́n fẹ́ ká bẹ̀ẹ́ lọ́run pé Allahumma ní alùpàkẹ́ ọ̀rọ̀ náà wàjà ìdùnnú tí mo rí ọlọ́run tó jẹ́ tèmi ìyẹn náà ò ní ìdìbò ọmọ sọ kiri torí pé bóyá títàdó àdìgbà náà bóyá lẹ́jọ́ làdó àdìgbà tọ́wọ́ bá ń sọ kiri tí wọ́n bọ̀ túntùkùtù tàbí wọ́n ń dẹ́dẹ́ rẹ ẹ̀rẹ́ ajẹ́kọ́ fẹ́ mókè ó lè jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ fìtínà gbogbo tí mo fẹ́ ọ̀rọ̀ ànábì ni sallallahu ta'ala alaihi wa sallam. ó ní òdòkó ọ̀bọ̀lá wà láyé kò bírun ilá lè máa yọ̀ sí i má sọ ọdún gbólóhùn nígbà tó jáburú lórí àbújẹ́ dáadáa má sọ fẹ́nìkan o àfẹnitọ́kàn rẹ bá gbà pé ó nífẹ̀ẹ́ rẹ tí wọn náà ti nífẹ̀ẹ́ mélòó àtàwálẹ̀ yẹn mélòó lẹ̀ mà kó nífẹ̀ẹ́ yìí ṣé èsì tó jú bá fi wọra wa yìí sẹ́yìn ẹ̀ dájú àfikọ̀ kan tó bá jáde lágbóró pé kéèyàn ó sọ tí ẹ má sì sọ fún fún rẹ bẹ́ẹ̀ àdúrà pé kéèyàn ó ga náà ni ó ti fún yàn àdúrà kábíró mọ̀ sẹ̀lẹ̀ sí ọ náà ni ó ti fún tí ó sì dọ́kàn rẹ̀ ọkàn jẹ́ pé olúwa òyìnbó bẹ́ẹ̀ o kọ̀lé ló máa hún ọkẹ́rẹ́ láwùjọ ni o. náà táwọn ti bá tún tají sọ lọ́wọ́ sáré ọ̀fọ́là a tún sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó jí mi lẹ́yìn ìgbà tó ti pa mí ọ̀dọ̀ rẹ̀ láti padà dìde nígbà tó bá dúdú ìgbìlọ̀ ìṣe àná. òun lábí sùn òun náà látún sọ ńgbà tá ìrántí ọlọ́run bá ta yìí ó máa ń bẹ níbi pé a fẹ́ jẹun tàbá fẹ́ mu mi tàbá fẹ́ wọṣọ. gbogbo àwọn programu ilé ẹ̀ka máa ń ṣe lórí bóyá amóhùnmáwòrán ni àbí asọ̀rọ̀mọ́gbèsì ni ẹ̀yẹ́mọ̀ yàmínẹ́sì Islam tọ́lọ́mọba bùkún. yóò jẹ́ àǹfààní mílíọ̀nù àwọn èèyàn tẹ́ bá fẹ́ bẹ̀bùn sí ẹ wọ àwọn nǹkan tí ò tó nǹkan táwọn èèyàn fẹ́ bùn sí káàdì ọ̀dẹ náírà káàdì tó ọ̀dẹ náírà agolo mílíkì méjì àbí nǹkan kan àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀ rẹ̀ gan bá tọ́lọ́ mu omi jẹ́ ti pẹ̀lẹ́ ẹ̀kọ́ lóòótọ́ tó sì jẹ́ ìdá ìdárayá pẹ̀lú ọpọlọ rẹ̀ ni táwọn èèyàn sì ń lọ àsìkò sí i ètò jẹ́ oní thirty minutes rẹ̀ wà ètò jẹ́ náwó náwó rẹ̀ wà tọ́lọ́run wà ní èmi ò tí ì ríwọ́ ẹ̀rí o nínú àwọn èèyàn tí ó ní ká tó ní pàápàá jùlọ àwùjọ bí tá a wà yìí nínú ìlú tá a wà yìí gangan bó ti tóbi tó bó ti tẹ́jú tó àti bí population mùsùlùmí ṣe rí bẹ̀ tó kíkà tẹ ẹ̀sìn dáhùn èèyàn lára yá ká darí wọn síbi ẹ̀sìn lọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí táwọn náà mọ̀ ẹ́ pé pé àpúrógámù kan wà wákàtí kan ni táwọn olùmọ̀ máa wá bẹ́ẹ̀ táàmù dúró àwọn nǹkan wọ̀nyí sí tẹ́bọ̀ ó fi kú nígbà àyà àwọn èèyàn tí wọ́n fi sin lọ́hùn. àwọn gbólóhùn tó yẹ lábàjẹ́ àwọn sọ pé bisimilá ọ̀tọ̀ ní táwọn yẹn ń wí bí gbólóhùn yẹn ti kéré tó àwọn ẹlòmíràn bá ti fi nǹkan mí rọ́pò ẹ̀ nígbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ jẹun tán ní bisimilá ẹni tí ò mọ kankan tí bisimilá túmọ̀ sí a ní ayé mojúbà ó fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ nu ẹ̀rí kó bẹ́ẹ̀ jọra wọn ló sùn wọn ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ ló yàtọ̀ àtẹ̀rẹ̀ rẹ̀ bisimilá kálímà méjì bisimi àti Allah ayé mojúbà kálímà méjì lòun náà ló bá bẹ̀rẹ̀ oúnjẹ omi ń bẹ tọ́mọ èèyàn ní sọ̀rọ̀ bóyá ọwọ́ kan ni wọ́n máa fi ṣàpẹẹrẹ àpẹẹrẹ kójúbà fáyé náà ni yóò ṣàpẹẹrẹ hàn bọ́yá orí oríire kan àbórí nǹkan dùnú kan wọ́n lọ́ọ̀nà tẹ́ máa ń gbà fi ọwọ́ sàpẹrẹ tẹ́sì ti máa ń tó wí ẹ̀dùn pé àwọn ayé ni máa ń ṣe bẹ́ẹ̀. kó jẹun àbó fẹ́ mu. ẹ wá wòye èèyàn tá a bá kú níbi sọ̀látù ìjùmọ̀ lónìí ẹ tún máa wò báwọn èèyàn ṣe ń jẹ náà ṣe ń ọwọ́ òsì wọn ń gbé lẹ́nu ọwọ́ tàn tó lọ́wọ́ àlàáfíà ìní wọ́n ń gbé lọ ẹnu wọ́n sì ti jẹ́ ọmọ ìyá ṣèyítọ́ọ̀nù pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam tó pé nínú ìrántí ọlọ́run ni kí n mọ̀ pé mùsùlùmí lè mí ìsìgbọ́rọ̀ fọwọ́ òsì jẹ́ ìsìgbọ́rọ̀ fi mú kò sí tí mo lè máa fi gbá mọ́là yóò ṣe rọ́jú nu sóná lọ́wọ́ fi gbé kọ́ọ̀pù mọ́lẹ́mi ò mà ṣùgbọ́n ni tí wọ́n lọ ní problem àdìkọ́ mo wá sọ fún bẹ́ẹ̀ lọ́ba dákẹ́ torí pé àtàbọ̀ èyí tẹ́ gbèsè mọ́ sí àtàbọ̀ ọbẹ̀ ẹ̀ ń kó lọ́bi tẹ́ẹ̀tì pọ̀ tẹ́lẹ̀ tẹ́ bá jẹun yẹn tán kí ni problem tiẹ̀ pẹ̀lú kọ́ tó náà bá dọ̀tí tayọ kí wọ́n gángan dọ̀tí lọ́dọ̀ lọ lọ́ba dákẹ́ bẹ́ẹ̀ sì ni a máa bá a ṣe ń ṣe tó bá jẹ́ pé àbí kí ọwọ́ epo gan ayé nǹkan tá a fi ń jẹ ṣùgbọ́n àwọn èèyàn ẹ̀rí kóòkù lọ́wọ́ ẹ̀rí àkàrà lọ́wọ́ sí kóòkù lọ́wọ́ sí méjèèjì ní lẹ́nu ṣètọ́ọ̀ ní sì máa ń ṣe bẹ́ẹ̀ kò dáa ẹtí yẹn bá kórìíra tí yẹn mú lọ́tà tọ́lọ́run tún sọ pé ẹ mú lọ́tà torí pọ́ tó òun ọlọ́run tẹ̀ ń ni pàtàkì ló wà ló wá àṣẹ nìyẹn ẹ̀yin náà yẹn bá mímú lọ́tà tó bá gbẹ̀mí lẹ́sìn lóòótọ́ lọ́mọ yẹn wá ń ṣe bí ti máa ń ṣe ṣègbè torí pàǹsì anífẹ́ ọlọ́run àtànádì ìsọlọ́lọ́sọlọ́ sọlá ló pariwo súnà rẹ̀ téèyàn lè máa gbógun súnà ànábì káwá gbà kó nífẹ̀ẹ́ ọlọ́run àtànádì ẹni tó bá wá ń ṣe nǹkan sálẹ̀ ìsùn máa ń ṣe ń kọ́ èsùn ní ìsìn máa dára àwọn èèyàn rú lápèjúwe tó bá rí bi àárín ọkọ àti ìyàwó ti ń dùn yóò wá yóò ṣe bá bẹ̀jẹ́ àárín ọ̀rẹ́ méjì ti ń dùn yóò wá yóò ṣe bá bẹ̀jẹ́ àárín ẹnìkan àtọ́ náà bá rẹ̀ lẹ́yìn tí báyìí máa ti sọ̀ láti gbogbo gbà yóò fẹ́ bí ó ti bí ọkùnrin sọ̀rọ̀ rú kódà máa wá síbi sọ̀lá ọ̀tọ̀ ni tí èso sọ pé má lọ mójútó tó ń ṣiná ó ṣe sọ̀lá tẹ̀ ń gbò bá ya èèyàn wá ń wí ní ṣètọ́n kó sá lọ mọ́tíláàsì ṣètọ́n tó tún lépa ẹ̀ wáṣíwáṣà a máa bẹ ó ti wà lọ́rọ̀ tí mo tẹ́ tí mo mú wáyé wọ́n ní ọ̀dọ̀ ṣètọ́nù ọlọ́ǹgbè ṣètọ́nù ní wàtúwá mìṣárì wàtúwáàsì àlèkànnà àwọn àkọ́kọ́ ń bi aburú ẹni tí máa kóró ìró ìbáyàn tí èèfẹ́ kéèyàn yóò rí tọ́lọ́run ọba ṣe ṣùgbọ́n àlèkànnàsì ni tẹ́ ẹ bá rántí ọlọ́run yóò wá sá ìtumọ̀ kànnàsì yóò wá jìnnà sí tẹfẹ́tẹfẹ́ yóò wá wá síbi sọ́lá yóò ní ọjọ́ lọ bábà láti kí tó ti bọ́. kò ní fẹ́ kẹ́ ẹ gbádùn sọ́lá tù yín anábìsí wọn sọ fún wa kó dáná kò burú tó o bá ń rò pé tó bọ tí ó sì dán lójú wọ́n mọ̀ fi sọ́lá tù fi dójú fi ṣètàn. mo mọ̀ èèyàn tí máa tí máa tí máa já irun tí máa ìbáàjẹ́ ògbólóso ìmáàmù ìbáàjọ́ tó lẹ́yìn nígbà bíi márùn-ún àbí mẹ́fà tí ó ti mọ̀ sọ́dọ̀ wà láti ní gbogbo ojoojúmọ́ ayé ti lọ́dọ́ bá ṣe máa ẹlòmíì kan ò ní gbóòkú sọ̀rọ̀ àti pé torí pé òun rò pé òun rí ibi lọ ọmọ lónìí. wáṣíwáṣà sọ̀rọ̀ àti rẹ ti bàjẹ́ àlọ́lá rẹ ti bàjẹ́ tètè lọ sẹ̀mí tètè lọ sẹ̀mí. sọ nínú ẹ̀ òun náà ní ká fẹ́ wọnú ilé wa àbí ká fẹ́ jáde gbogbo nǹkan wọn yẹ àwọn èèyàn tètè nǹkan ní ìrọ́pò àwọn èèyàn ní tí wọ́n ń wí ọkàn yẹn pé kìkì ṣe ni ẹni wa fẹ́ mọ ogun tá a fẹ́ máa wí àwọn olùmọ̀ tún ṣègbìyànjú wọn tún kó jọ tí wọn bá kó jọ ni ẹni tó kéwù gan yóò ṣe wàhálà tó pọ̀ kótó lọ síbi wípé ok mo gbàgbé sani awi gbàtà mo fẹ́ lọ wo tíra mo fẹ́ lọ wo eh, Buhari mo fẹ́ lọ wo Muslim mo fẹ́ lọ wo abidahu ẹni tó kéwù gan yóò ṣe wàhálà kátó wá lọ sí òkè àwọn olùmọ̀ wá ń ṣiṣẹ́ takuntakun wọn wá yọ gbogbo ẹ̀ jọ ìní tíra tó ń pè ní hesron muslim lónìí ti ń bẹ lọ́wọ́ pọ̀lọpọ̀ tó ń pè wọ́n kọ́ sí ní transliteration wọ́n kọ́ sí ní èdè òyìnbó wọ́n kọ́ sí yorùbá ẹ̀. wọ́n kọ oríṣiríṣi tá a sọ nígbà tá a bá fẹ́ ṣe nǹkan báyìí a bá fẹ́ ṣe nǹkan báyìí gbogbo tá a máa ń tẹnu gbèsè ayé wa pátápátá a fẹ́ wọlé a fẹ́ jẹun a fẹ́ sùn a tají a fẹ́ wọlé ìwẹ̀ a fẹ́ wọlé ẹ̀gbin a jáde kúrò ńbẹ̀ à ń lọ rìn àjò a sì rìn àjò dé gbogbo àwọn nǹkan yẹn pátápátá a lọ sínú ọjà awọsọ tuntun mùsíbà ṣẹlẹ̀ ìnùnú ṣẹlẹ̀ gbogbo ẹ̀ wà lórí internet hisnu ni muslim ìsọ̀rí àpáta ìsọ̀rí ńlá fún muslim òní hisnu túmọ̀ hisnu nìyẹn hisnu ààbò ńlá ni ìrántí ọlọ́run ọba sí ni lẹ́yìn náà gbogbo tá a wá ń sọ yìí ó jọ ọ̀ràn yẹn ká wá máa túbọ̀ àrọ̀ sọ́dọ̀ náà ká sì máa wá lálàforíjì sọ́dọ̀ ọ̀gọ́tọ̀ wà lẹ́dínà ìdàfà àlùfà àhìṣàtàn àwọ̀dọ́là mú àǹfọ̀sà àwọn ìdájàrò lọ́hà wọ̀sáfàlùdùrọ̀bìnrin. wọ́n gbà tí ó ròyìn àwọn ẹni rẹ̀ ó láwọn tó yẹ pé tí wọ́n bá ṣe aburú kan tí wọ́n bá sì wà ìdá àwọn sàṣìṣe àbí wọ́n ṣe àbòsí lọ́la àwọn àǹfọ̀sà àwọn ní jẹ́lẹ̀ lólùmù náà sì ẹ̀ṣẹ̀ ni kí ìwọ̀n fọ̀fọ́fọ́rọ́ ó nílò náà bèbí wọ́n sì wá foríjì kò bẹ̀sẹ̀ wọn ò ní rìnra wọn ò ní dúró lórí ẹ̀ pé báwùjọ wa ti gbà nìyẹn kò sí ní tábẹ́ ṣe ń bẹ̀ àìmọ́ gbogbo tá à ń pè lẹ́sẹ̀ pátápátá lọ́wọ́ bá ti ní solúṣàn fún bá a ṣe tà bá a ṣe rà bá a ṣe fẹ́bẹ̀rẹ̀ bá a ṣe gbogbo nǹkan ó kàn jẹ́ pé àwọn èèyàn kàn dúró lórí wípé báwùjọ yìí ti gbà nìyẹn tẹ́nìkan bá tún sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ yẹn ní ìsìn ó tún náà fojú kan wò oní tó sì jẹ́ solution tọ́lọ́wọ́n bá mú wá olóyè ká mọ̀ sí solution olóyè ká mọ̀ lọ́nà àbáyọ. lẹ́yìn náà asọ́láàtù ọ̀gá ìrántí ọlọ́run ní gẹ́gẹ́ bá a ti sọ síwájú tìláwátù kùrán ká máa kàlù kùrán ọ̀gá ìrántí ọlọ́run ni ká máa kọ́ ọ̀yàn káwa náà lọ kọ́ ọ̀gá ìrántí ọlọ́run ọba ní sábàbà sọ́lẹ̀ fún. bẹ́ẹ̀ náà ni ìmọ̀ nípa ṣẹ̀ríà Islam ká lọ gbọ́ yé ìbáàjẹ́ pé àmà arábíkì yẹn pé àtìlẹ kéwú ṣùgbọ́n àmọ́ àdíṣẹ́rẹ́ ìsìlámù kọ sí nǹkan pílẹ̀ ká ṣe fúnra wa ojúṣe wa sí àwọn ẹlòmíì ẹni tó rẹ̀ ẹni tó ṣàìsí bá a ṣe tà bá a ṣe rà kí ló yẹ ká tà kí ni ò yẹ ká tà kí ló yẹ ká rà kí ni ò yẹ ká rà irú ìyàwó ló yẹ ká fẹ́ irú ìyàwó ló yẹ ká fẹ́ tá a bá bímọ ńkọ́ gbogbo tí ìsìlámù mú wa pátápátá ká mọ ìhà tó yẹ ká kọ sí i téèyàn bá kú bó láti jogún ẹ̀ tẹ̀bárí ibi tí wọ́n ti pín ogún lánàá ṣẹ̀ríà Islam láàrin mùsùlùmí ni mò ń yọ láwùjọ yìí láwùjọ lẹ Yorùbá yìí kò tí mi ò tí ì rí five percent téèyàn kan kú wọn fẹ́ pín ogún ẹ̀ ó wájú pé lánàá Islam tán láwọn ti náà fi pín mi ò tí ì rí five percent nínú five percent yẹn ẹjọ́ ti pọ̀ àtàròyé kí wọ́n tó gbà wọ́n bẹ ẹlòmíì wọ́n pọ̀ lọ́nkọ́ lọ́rùn nígbà míì two third ìlópa ni wọ́n fi pín nínú ẹbí mi àwọn tó faramọ́ jẹ́ bíi nínú àwọn mẹ́ẹ̀ẹ́dẹ́wà alápèjúwe àbí mẹ́fà faramọ́ àwọn mẹ́rin gba kámù lèyí tèmi ti ń fojú yìí tó pọ̀ jù mẹ́nu tẹ bá ń wá àwọn tó gbà pé àmùsùlùmí ni wọ́n yẹ pé gúnmílànà Islam àti bóyá ló ti ju two percent àbí ten percent lọ nínú ilẹ̀ Yorùbá yìí àwọn àmúlùmọ́ náà ta fi kún lójú ọjọ́ five percent ẹ sì mọ̀ pé ọ̀daràn lẹ́nu tó pín fún lẹ́nu gbé náà fáwọn àyíṣàrán ajé tó yẹ pé kò pín lánàá ti pè àwọn ni wọn ti pè pèsè tóun ni ó dá ẹ̀tọ́ yẹn padà ní ẹni tí ò rárá òfun láì sí yọnu àwọn tó oníyàwó yẹ kó pé èmi ò kọ́ ń èmi ò lọ fún ayélu law of inheritance èmi ò lọ fún Àwọn ti law of inheritance ẹ bá gbógun kan wá ní ìsìn láwọn tá a lọ fẹ́ kàn ṣe pé nǹkan tí ó kàn jíjú kan tí ó yà kan ó sọ pé ó yà ìwọ mọ́lẹ̀ ìwọ mọ́lẹ̀ torí jọ́ gbéra rẹ̀ kí á mọ̀ èyí lọ sọ́ díẹ̀ bó ṣe lé bó ṣe lẹ̀ bó ṣe owó iye èèyàn tó wà láyé wọ́n wáyé fún gbàtà bá pé kú tán láti mọ ẹ̀yìn kan tó àwọn sì tún kẹ́nìkan. ká tó wá sọ yìí tí wọ́n pín lánàá tí ò bá tọ́lọ́ mu. ẹnìkan ó sì gba àlá yóò wá dúró gbọdọ̀ kí àwọn ẹ̀wọ̀n náà ti gba tẹlifíṣàn òdìdí kan ẹ máa yẹ sọlá àti tí fi di ẹ mà bóyá gbogbo hajj ẹlòmíì ni ó lọ fún nǹkan mi tó gbà tí èsì tẹ ẹ mà pé hajj tó ti láyé ni ó fi di ta ló mọ̀ torí pé àdéhùn wà ìlérí wà lórí wípé dandan ẹ̀tọ́ padà sọ́dọ̀ àlùjẹ́nà àti náwó tó ṣẹlẹ̀ táwa ló mọ tí wọ́n gbà lọ́wọ́ òun náà ẹ̀sìn òun tí wọ́n fi dín nǹkan lágbájá gbogbo ẹni ọlọ́run tó bá tají sọ̀rọ̀ ọlọ́run ọba tó túmọ̀ pé àlàákí ẹnìkan bẹ lọ́dọ̀ òun ó gbọ́dọ̀ dá padà kó tó kú láyé àbí kó sà àsọtẹ́lẹ̀ àbí kó jẹ́ káwọn èèyàn tó pọ̀ náà tó súnmọ́ ti ń bẹ láyé tó súnmọ́ pé gbogbo wọn ò lè kú dọ́kan náà àti àtọ́lọ́run bá payẹ́rẹ́ ló kó jẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀ mo ní lágbájá ní nǹkan ní mo ní nǹkan lọ́rùn sọ fáwọn èèyàn kódà yẹn tó bá jẹ́ pé àkọsílẹ̀ kan mọ́ bẹ láàrin méjèèjì eléyìí sì ń dáa tí ò bá sí káwọn èèyàn mọ̀ wọ́n máa ń rọmọ kàfọ́ rọ̀ díẹ̀ lọ́wọ́ sára nì ẹni tí ń wo àlùkìyàmà lọ́ọ̀kan tí dókítà olódodo ti sọ wípé kò dájú kó sẹ̀mí mọ́ sí àlùkìyàmà ló kú báyìí wọ́n fún ní wàrà mu ó ń jò nínú fún nígbà tó ti gún ní khalifa islam nígbà náà. wọ́n ní fa àwọn ti àwọn ọmọ ìwọ ọmọ rẹ̀ máa sọ sọ bá tún kàn sára sí dókítà yẹn ti bí nǹkan ló sọ ni ọlọ́run náà ti mà pálí kíámọ̀ ti tó ọlọ́run náà ti mà pé gbàrà sọ́dọ̀ ọlọ́run bá ti tó ó ti dé nínú nǹkan tí sọ ní situation yẹn òun ni gbèsè ti bẹ lọ́rùn ẹ̀ Allah ta'ala anhu tó wá ń sọ wípé ìwọ Abdullah ìyẹn ọmọ rẹ̀ ẹ bọ́ síbi tí ò bá ka ẹ tún bọ́ síbi tí ò bá ka ẹ bọ́ síbi tí ò bá ka mìtẹ́tì bá ń gbàjọ. gbèsè tó jẹ fáwọn mọ̀sákìn fáwọn aláìní ààrẹ là ń sọ yìí o tí wọ́n ti fi owó òòlù tọ́jú ṣùgbọ́n tí ò tún ká aráàlú tó wá jẹ gbèsè mo gbọ́ nípa sẹ́kọ̀ọ́ ẹbí ń ba àtúrọ́ ìmọ̀ ọ̀lọ́ọ̀ta àwọn náà ti fayé lẹ̀ tó jẹ́ mufti àgbà ìlú mọ́mọ́lẹ́kà rọ̀bíyà sàwùdíyà mo gbọ́ ń pa wọn pé wọ́n máa gba àgbálẹ̀ wo oṣù wọn tá máa fi sànú àwọn yẹn. dálómi ìbá tó wá dé ẹ̀wọ̀n sọ ẹ̀ lè máa sọ fún pé à ah, torí sọ lọ́ọ̀ mo tún ti náwó oṣù tí ń bọ̀ kí láà tó fi sànú eléyìí báyìí ní mo gbọ́ ní àyè tí ó rinlẹ̀ mọ̀tàkìm aláìní ni wọ́n ẹ máa wo tíra ọ̀pọ̀lọpọ̀ tíra tí wọ́n kọ́ láti tí wọ́n kọ́ tí wọ́n tẹ̀ láti Saudi ẹ máa rí táwọn afá máa ń kọ́ síbẹ̀ pé tóbíà aláàlọ́fàkọ̀tì rọ́jò lè mọ̀kúté ni ẹni rẹ̀ kan ló tẹ tíra yìí o aláìní àyè táwọn afá wà kì í sáàyè pé àwáyé mọ́ yà àwọn ẹni ọlọ́run tọ́lọ́run bá kẹ́ ni máa sànù wọn kódà torí tó ń dẹ́ni tó ń jẹ ẹ wọ́n rọ̀ fún láìsọ́lọ́ ọ̀fàlà sẹ́yìn ìlú àwọn ayé wọn àkírí tí ebi tó ń pa nábì èmi àtẹ̀yìn tọrọ ṣé ẹrù fún àníbi islam lẹ̀ síbi tó pa ànábì bá pa wá aṣáájú ayé àti àlìkíyàmà aṣáájú ẹ̀dọ́ ọlọ́run láyé àti àlìkíyàmà tí wọ́n ròyìn débi wípé oúnjẹ mẹ́ta ò tẹ̀léra wọn oúnjẹ ọjọ́ mẹ́ta ò tẹ̀léra wọn nílé rọ̀túùlù sallallahu alaihi wasallam oúnjẹ ọjọ́ mẹ́ta tẹ́ kò tẹ̀léra wọn òní ọ̀la ọ̀túnla kí dáná ìfàyẹlẹ̀ kọ́mọ́ wà interrupted yóò break kò tẹ̀léra wọn bẹ́ẹ̀ tó fi fayé lẹ̀ òun náà ló gba oúnjẹ tó fa sọ rẹ̀ tí máa ń mú lógun tó fi dógò tí wọn ò sì sí ìgbà sọ yẹn lánà ibi kó láyé lẹ́yìn ikú ẹ̀ ni wọn oúnjẹ ló ti gbà ó gba ẹran kan lọ́dọ̀ ará ará oko kan tó nígbà tá a bá ti lẹ́ran á fún ilé ẹran padà lọ́ba ará oko sìn padà. sani àdíkà sọ òkè mọ́kà àbí ká sọ di góòdì fún ọ wọ́n lọ́wọ́ bá mi kí n máa lo gbèsè ayé mi báyìí náà mo fẹ́ kẹ́sì náà kọ́ lọ́run lè ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ló fi ṣe tànàbí sùlẹ̀ náà bẹ́ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run tó lo ọlá láyé tó jẹ́ káwọn ànábì ọlọ́run àti ní tó bá fẹ́ ṣe gun wọn bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. ìyẹn ló bá tó jẹ́ pé ààyè kí wọ́n rántí ọlọ́run ni wọ́n wà kí wọ́n sì bá àwọn èèyàn sọ̀tọ̀ ọlọ́run ẹ̀yin tó wá kù òun lè máa bẹ́ẹ̀ ṣe pass message lónìí láyé tá a wà yìí lónìí nítorí káyé burú tó yìí àwọn èèyàn kan fúnra ní ibi òṣèlú lẹ́ran rí mọ́ àìgbé mẹ́sẹ̀jì ọlọ́run sọ́kà àwọn èèyàn ó wà ní báyé bí burú àwọn tó sì yàtọ̀ sí tọ́lọ́run tó já burú ó tún náà kàn wọ́n fọ́fọ́fọ́ báwọn kan ni wọ́n náwó ẹ̀ ṣé yorùbá sọ nínú àdìsí wọn tó yege wọ́n ní ọwọ́ tí ọba tilẹ̀ kíníkíní ẹ̀sìn òǹjẹ́sàkùnmọ́lá ọ̀kẹ́yọ̀ ìyẹn ni pé tí Yorùbá ti sọ lọ́yìn ó ṣe fi sùn kódà ẹlòmíì tí ò ní sẹ́ni ìsìn nínú Yorùbá fún ìsábà fẹ́ jókòó lé tó bá ní làákàyè wọ́n sọ pé tí ìkàbá ṣẹlẹ̀ ládùúgbò òun ó wà bá àwọn náà wà nílé ńgbà yẹn pé kán sá máa mú un ní mu kú mu kó náà sáwà dìgbà kan èsì ìdìkan gbà lọ. téèyàn bá ti sin lọ́hùn ó ń bẹ pẹ̀lú ìsùn yẹn ìdí ni ẹ̀tọ́ ti jẹ́ pé ìrètí ọlọ́run bá ṣe pàtàkì púpọ̀ nínú ẹ̀ jáde parí ẹ̀ ó ní kí a lọ mọ̀ dájú pé ìrántí ọlọ́run a máa léṣe ìtọ́nu jìnnà ẹ̀yin má bá wọn wá ìdáàbòbò ara lọ́nà tèṣù mo fẹ́ so ẹ̀dá ń di tíra níbo náà ti ń di tíra bí ìbátan àwọn aláwo tí wọ́n bá sì wọ́n sọ bí mùsùlùmí àfẹ́ ìsùn ni wọ́n. tẹ bá sọ pé àwọn ìmọ̀ tẹ bá aláwọ̀ ọ̀dọ̀ afáàmọ́ ni àfẹ́sù ẹ̀fẹ́sù fún wọn ibi tíra nínú Islam a máa ka alukur'an kerim ni a máa ń fi àwọn kata ni a máa sọ yìí ni bára mi ti sọ nìyẹn bó ti fi kọ́ àwọn sàhábà nìyẹn sẹ́yìn máa fẹ́ gbógun ti ṣèitán ǹjẹ́ yẹn wàá ṣe ni pé ẹ máa rántí Ọlọ́run ìrántí Ọlọ́run a máa dójú tì wọ́n. bákan náà ọkàn yẹn a máa tẹ̀mí a sì máa balẹ̀ látara ìrántí Ọlọ́run àwọn náà afẹ́mọ̀ sílọ̀n kódà bẹ́ẹ̀ ti ṣe ń wa ọkàn balẹ̀ ní ní ojú balẹ̀ yìí. ọba ló sọ bẹ́ẹ̀ nínú sọ́dọ̀ ran sóra ẹ̀kẹtàlá àyà twenty eight àlà bìbíkìrì là pẹ̀lú oníkìrì ọlọ́run tàtùmọ̀ inú ìkòló inú ojú kọ́kàn yẹn ó balẹ̀. àwọn ẹlòmíín wá ṣe bá a fi sọ làwọn náà sọ nígbà mi lè sọ pé àwọn ṣé onítọ̀rí kọ̀ ló kọ́ àbọ̀bọ̀ ànábì kọ́ ló kún rẹ̀ kí wọ́n yọ ọ́nà àwọn tíra ńláńlá kí ètò gbogbo ẹ̀ wọ́n yọ sínú a ẹ̀ta pẹ̀lú ìsúnmi muslim kọ̀ àbí náà yẹn jọ nìkan tó dún ní máa ti bẹnu sáré láti bẹ̀rẹ̀ dé parí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ torí pọ́lọ́ tó jẹ́ pé wọ́n bá fẹ́ sọ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n yà sáré wò mo fẹ́ ti mo ti wọkọ̀ mo fẹ́ mọ tíráàbù wọ́n yà sáré wò tí wọ́n bá ti yà sórí mo fẹ́ sọ nǹkan báyìí wọ́n yà sáré wò mo fẹ́ ṣe dùwà òsì kàrà mo fẹ́ wá ẹ̀sà ṣé n ṣe nǹkan báyìí kí n má ṣe wọ́n yà sáré lọ wò ẹ tí ò bá ti yà sórí àwọn ẹni ọlọ́mọ ẹ̀ dìkiri ni sáwọn onítọ̀rí kọ̀ ló kọ́ sẹ́ẹ̀tì mọ̀ pé àzikir tí yorùbá ń pè ní àzikiri inú súnà tànàbì ló wà ìtumọ̀ adébáyọ̀ mẹ́ni pé ẹ má gbé àzikir gbàgbọ́ míì lọ tí èsì lànà tí òjò ọmọ tọ́lọ́ àti tànàjì tọ́lọ́ lọ́wọ́ sára àtàlà torí pé àzíkìrì àzíkìrì náà làwọn náà pè é ibi tó ti yàtọ̀ síra wọn nìyẹn gbogbo ń dábàá ṣe kágbé lóró sùn wọn pé sí àti bá kọ ẹ wọ gbogbo sọlá tó kọ ní tọlọ́run àwọn sọlá wọn ti sọlá tó ìsìn wọn ni ọlọ́run tó di aláàpárò nìyẹn ọkùn wọn àmọ́ fi ọba wọn wo fata àdélẹ̀ wọn nítorí káwọn èsì lárúbáwá wọ́n sì láwọn ti sọ̀láàtù náà làwọn náà pè é sójọ sọ̀láàtù tó wà báyìí kò jọra wọn ànábì wa sọ lọ́rọ̀ sọ́la kò múrù yẹn òru múrù yẹn wá bẹ́ẹ̀ náà ni gbogbo tí wọ́n bá pè ní tọlọ́run ló kọ tọlọ́run tí ò sì bá tọlọ́run ọba mú kásà kéèsì ẹ̀ bákan náà tá a bá rántí ọlọ́run ọba dáadáa ọlọ́run ọba yóò máa rántí ẹgbẹ́ sọ́kọ́nà ọba kì í bá aládéhùn sí máa yẹ ọlọ́run ní fásitìkòrò ní àdìkòrògùn ìwọ́n sọ ọlọ́run dákun mọ́ gbàgbé mi ọlọ́run mọ́ tí wọ́n gbàgbé ọlọ́run ẹ̀ àdéhùn ọlọ́run ní pé ní ẹ máa rántí mi wọ́n máa rántí yín bá ní àyà wa fifty two ọlọ́run mọ́ gbàgbé mi owó tẹ̀ ṣùgbọ́n ẹni tí sọ pé ọlọ́run má gbàgbé mi o ọlọ́run dákun ọlọ́run má gbàgbé mi o kóun náà kọ́kọ́ wọ ọkàn ẹ̀wò sí rántí ọlọ́run àbí bákan náà sí ọlọ́run bá dáadáa inú àpẹẹrẹ wọ́n fi tó súnmọ́ jù lásìkò tá a wà yìí ni pé sọ́run sọ̀rọ̀ yẹn lẹ́yìn ládùúrà àbúrò máa sọ tá a bá máa ń kúrò níbi eléyìí a máa kúrò níbi tó ga níbi aburú tó ga ìrántí ọlọ́run sì máa fà ní ẹbí máa ọ̀rọ̀ ẹ̀rí kọ́ ọ̀rọ̀ ò ní pọ̀ mọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹ̀yìn pọ̀ nínú táwọn èèyàn máa sọ ẹ̀tún wá wà sọ́dọ̀ àwọn obìnrin púpọ̀ nígbà míì ọlọ́run sọ pé ẹ̀yin mú mi ní ẹ má nǹkan báyìí o yóò wá tún wá dáhùn obìnrin sọ yan rí sọ́tọ̀ pé pàápàá jùlọ ẹ̀yin obìnrin ó ń ayé nígbà tó lọ́n sọ pé ẹ má fira yín sí ẹ̀yẹ o ẹ gbogbo ẹ̀yin múmi ni ẹ̀yẹ rúsìn mi ẹ má máa fira yín sí ẹ̀yẹ o sálẹ̀bù kan bá ń bẹ lára ẹnìkan ó ní wàhálà nìta omi nìta ẹ wàá rẹ̀yìn obìnrin ó tún wá dọwọ́ tẹ̀yìn lẹ́ẹ̀kan sí ayé alukóránù nítorí pé ntí máa bá tiwọn jẹ́ púpọ̀ ni ẹ̀ tó wù kẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo àlébù ara gbogbo ibi tí ẹ bá kù sí

ẹlẹ́ẹ̀kẹta àìkẹ́dì irọ́ irọ́ pọ̀ ní ayé pàápàá jùlọ nígbà tí yàgbẹ́ dé irọ́ wá lé kan wọ́n parọ́ lẹ́gbẹ̀ẹ́ nípa ẹ̀ sì bọ́ di orí mú kò ní dé paradà pẹ̀lú fóònù ìyẹn náà wà wọ́n yẹn bímọ wà lè kó bẹ́ẹ̀ náà oríṣiríṣi ọ̀rọ̀ bàjẹ́ sẹ́ńtì rántí ọlọ́run tá a sọ pé yóò mọ̀ sọ gbogbo lóyìn tó yẹ pé ẹnu àsìkò tí ó kàn fi sùn àbó jẹun àbó ti sọ̀lá àbó ti kankan lókù tó tó fi sinmi díẹ̀ tí òun ni ó ti owó sí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yìí àwọn ọ̀rọ̀ ń bẹ tí wọ́n bá ń búra wọn ẹwà wọn lọ́kọ̀ tí wọ́n bá láwọn sáwàdà èpè ni ó ti kó léèbù ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ sí ìyá ẹnìkejì ó lè sọ pé báyìí yóò rí fún ìyá ẹ àwọn èèyàn sọ pé eléyìí wọn jẹ́ kẹsàn-án lọ́dọ̀ àwọn ọmọ lọ́kọ̀ sí iṣẹ́ yẹn ló fà àbá ìníbẹ̀rù ọlọ́ bẹ́ẹ̀ náà ló ṣ sẹ́nu mi bá ń ròyìn kan ara obìnrin ẹ gbọ́ pé ah subhanallah subhanallah ẹ ti gbẹnu lọ́wọ́ ẹ̀yìn yìí bẹ́ẹ̀ náà ni ó ti sọ̀rọ̀ bàjẹ́ mi àti láhùn ladis àtòrin orin kún orin fóònù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yọ́ maya minus islam orin sì ní máa jẹ́ kọ́kàn ó lè ní bóun ni ó ti pàdé pẹ̀lú bíkì lọ oríṣiríṣi onífújì lọ́wọ́ àrùn yánfòm lórí bẹ́ẹ̀ tọ́jú tó bá dún bẹ́ẹ̀ ẹ bá ti sọ̀ láti lọ́wọ́ àbẹ́yẹn ò tẹ̀ sínú sọ̀lá pàápàá jùlọ ní sọ̀lá ìmí tí kìí sorin ọ̀rọ̀ ọbú ni tó sì jẹ́ pé wọ́n ti àwọn nǹkan tó lè mọ dún tí tí tí tí táàbù mọ̀ pé wọ́n fẹ́ pèpè tó ti tó fún wa. eléyìí àbí ọlọ́run bá sọ wọn ọ̀tá alákọ̀ọ́jà gbọ́ lágbọ́yé kó sì jágbọ́ lágbọ́gbà ká jẹ́ kí ahọ́n wa kó rọ̀ mọ́ tọlọ́run kó jìnnà sí aláàbò ìwíkúwí àti sọkúsọ ahọ́n tó jẹ́ pé òun ló rọrùn jù láti máa fi rántí ọlọ́run wa torí pé oríkèéríkèé ara wa ìmọ̀ rẹ̀ títí rẹ̀ ahọ́n ahọ́n náà làbọ̀ wá fẹ́ lò fún tọ́lọ́yìn kí rẹ̀ ahọ́n ẹ bá àwọn tí ń sùn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń tàkùrọ̀sọ nínú òtùpá àbí tí wọ́n ti ṣẹ́ tẹ́tẹ́ sinmi tí wọ́n jókòó síbi kan tẹ́ ń tàkùrọ̀sọ kí rẹ̀ wọ́n ẹ wọn tí wọ́n tú káńkọ̀ kan nǹkan kan ló rẹ̀ lára wọn kì í ta hàn wọn ẹni sọ pé ẹ wo ẹgbọ́ ẹ̀mí fẹ́ wá nǹkan jẹ ikùn ẹ̀ ló ní pọ́blẹ́mù tí èbá ṣèjì ni yóò máa sọ̀rọ̀ lọ ẹtí yẹn hàn ògbégbè gbọ́ ìdókùdọ́la kì í sa hán lórẹ̀ ojú lorun ti gbà gbogbo àwọn oríkèéríkèé mi máa rẹ̀ kì í máa rẹ̀ ahọ́n wa bẹ́ẹ̀ ìdí yẹn lọ́dẹ ká pọ̀ nírántí ọlọ́run pẹ̀lú ahọ́n yìí torí kó rọrùn fún láti máa rántí ọlọ́run gbogbo àwọn nǹkan ọ̀nà tí ṣètọ́nù máa ń gbà wọlé káwọn wá bá sì máa búlọ́ọ̀kù ẹ̀ pẹ̀lú díkìrùlá wọ́n bi àlùjọ́nù kan léèrè ẹni tó bi léèrè náà rí o ṣùgbọ́n sọ̀rọ̀ lóhùn tó kílẹ̀ àtàwọn èèyàn ti gbọ́ oníkó ló ti tẹ̀yìn máa fi sọ pé ó sàjẹ́ pé kẹ̀kàn kó sínú ara èèyàn kẹ̀kàn máa gbé bẹ̀ kẹ́ sọ ara èèyàn kan di rúmà balọ̀ kẹ́ máa gbé bẹ̀ lẹ̀ máa wá ó ní àkọ́kọ́ ni pé àwọn èèyàn ló fa àwọn wa táwùjọ ọlọ́run ti dá wọn táwùjọ wa lóòótọ́ etí omi inú ti abẹ́ àpáta ibẹ̀ làwọn ìjọ máa gbé ọmọ ádámà ló wọ́n wá sí gbòòrò lóbi di pé wọ́n ń fẹ́ èèyàn wọ́n ń ọmọ ádámà wọ́n fọmọ ádámà táyà kò ní clear àwọn ò ní bọ̀tí wọ́n sì máa gbé ara ẹ̀ wọn sì níjọ́ lọ́kọ. ó ti ṣẹlẹ̀ dáadáa dáadáa dáadáa nínú kọkùnrin máa wù àdúgbò náà máa wọ ọkùnrin. ńjọ́ kan ẹnìkan bẹ tó fẹ́ lọ gbogbo ọjọ́ náà bá ti fẹ́ yọjú sílé tá ti wà ń lé wọn àwọn tó fẹ́ fẹ́ báyìí ńjọ́ náà ni ṣètọ́nù ó gbé dálẹ̀ yóò bá máa ṣe bí ẹni tí ń hó tọ́ bẹ́ẹ̀ tí wá pamú lọkùnrin yóò bá sáré yóò bá gbàgbọ́ mi lọ pé ọlọ́run yọ̀ òun láì mọye ìgbà kọ́lọ̀ tó sànú ẹ̀ kálíjà náà tó jáde gbogbo ohun tí ó máa fẹ́ kẹ́ ẹ máa rí dẹ̀bí nífẹ̀ẹ́ ni wọ́n sí. wọ́n láwọn èèyàn ló fa àwọn sí ẹnu àwùjọ èèyàn pẹ̀lú nǹkan méjì tó lágbára ìhòòhò obìnrin àti orin àwọn kan míì fún un bẹ̀ tó dákọ méjì yẹn. àwọn wá ọmọ wa kó sínú ara èèyàn wọ́n ṣùgbọ́n táwọn bá fẹ́ wá wọnú ara èèyàn kan ẹ̀rú máa ń bà wọn náà kọ́mọ̀ lọ ṣe déédéé zikirula kọ́mọ̀ lọ rántí ọlọ́run kọ́mọ̀ lọ wí gbólóhùn kan tó jọmọ́ tọ́ lọ́gbà rẹ̀ kúkúrú àwọn òjò náà àwọn òjò náà àròsùn sọ̀rọ̀ sẹ́làm ó ní ká máa ka sọ́ọ̀tì bàkọ́rà nínú ilé wa kéṣù lè má wọ ọbẹ̀ yìí tó bá ti wà mẹ́kọ́ lè jáde ẹ máa wọ àwọn yẹn tó bá ti jìnnà ẹnu èṣù nínú iṣẹ́ èṣù tẹ bá ka alukuran àbí sọ́ọ̀tì bàkọ́rà pàápàá jùlọ ọ̀tá ó ti bẹ̀rẹ̀ láàrin yín gbogbo ẹnu mo fi sọ tẹ bá láwọn èṣù kan tí ń fojú hàn nínú ọmọ ádámà tó yẹ sùn ni wọn ẹ máa ka sọ́ọ̀tù bàkọ́rà ọ̀tá ó bẹ̀rẹ̀ ni torí wọn ò lè gbádùn ayé wọn wàá di pé nǹkan ó ní wàhálà o àkókò máa nǹkan ẹ máa fẹ́mi pẹ̀lú nǹkan o. nu o ṣe gbogbo dídí bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ń kà ń lé sùn jìnnà bẹ́ẹ̀ náà ni kẹ́ ọlọ́run bá wọn wọlé àwọn tí ń gbébìnú ọlọ́run bàbá wọn ò ní wọbẹ̀ wọn ò ní bọ́ síbẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àdìkárù tá à ń ṣe tá à ní ká máa tẹnu mọ́ yìí ọlọ́run ọba subhanahu wa a máa dáàbò bò yẹn ń ẹ wà pa wà pápá ẹ bẹ sinmi ń bì kan ẹ ká kùtù ẹ ká àwọn lọ ọ wá jábẹ̀ kan táwọn yẹn kan sinmi sí àjò wọ́n sá sinmi síbẹ̀ àwọn ti bí wọ́n sì bí wọn ò sì mọ ibi táwọn ti dìde náà torí ọlọ́run sọ pé wọ́n ń rí yín wọ́n ń rí àwọn ń rí yín ẹ̀yin ò sì rí wọn èṣù ọ̀gá wọn àtàwọn ọmọ ẹlẹ́yìn ń rí yín ẹ̀yin ò rí wọn ètò ọlọ́run ni ìpalára ò bá pọ̀ àwọn táwọn táwọn ẹwọ omi tó burú sí táwọn ò rí táwọn sì ń rí wa táà sì ṣe ọmọ ìyá kan náà nípa ẹ̀dá táburú sì ń bẹ a máa sọ pé lómi ẹjọ àǹtò àlùjọ̀nú kọlù lù àwa tí ò sí wà kọlù kí fà tó àmọ́ pàdé wọn ni ọlọ́run lẹ́mìí mo dáàbò bò yín ìnáwó wàkọ̀bílù ìnáwó yàrá òun nàkún wàkọ̀bílù min haythu la tarawnahum tábà wá rántí ọlọ́run ọlọ́run wá gbé wọn jìnnà àwọn eléyìí wọn rántí ọlọ́run àwọn èso mọbi tí wọn ò mọbi tí wọn fẹ́ wọlé sí mọ́ torí wọn bá kọlù wọn bẹ́ẹ̀ náà lọ́kàn ọmọdé kan dé ló wá jítọ̀ lóru ó tọ̀ tán báyìí ó wọlé báyìí ọrùn ẹ̀ bá wú instantly ni ọba lè gbé tọ́mì mọ́ pèlítà ti pé yóò tẹ̀ jẹun kò lè gbé kanlẹ̀ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nàbà rọ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ àfa kan tó wá ń tòsí tó jẹ́ ní tó gbàgbọ́ yẹtù náà ló bá bẹ̀rẹ̀ sí sọ àwọn àdìkàr ń kàlù kuran ń kàlù kuran lọ́mọ yẹn bá ń pariwo ní bá ń pariwo ní bá ń kígbe ṣùgbọ́n ọmọ yẹn kọ́ ní sọ̀rọ̀ àlùjànnú ló kó sí ló síbi ọrùn ẹ̀ tó sáré wọ ara ẹ̀ níbi tọ́mọ yẹn ti bítọ̀ kó tó wọlé padà àlùjọ̀nú yẹn wá jẹ́ christian torí ọmọ yẹn pariwo ó ní madam please forgive me in Jesus name forgive me in Jesus name I beg you. àbá abéèrè pé ọmọ tẹ gbé wáyé ṣé kìí ṣe mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí ni ó dà ìwọ táwa ni ìwọ tó ń sọ̀rọ̀ yìí olóhùn ni o madam ló bá dákọ̀ rẹ̀ ló bá jẹ́ kristian muslim wà náà àlùjọ̀nú christian wà náà ó ní lálẹ́ àná ló jítọ̀ ló bá tọ̀ sáwọn muslim là ń jáde ka quran ó ní wọ́n kàn fẹ́ sànú ẹ̀kọ́ àwọn àwọn gẹ́gẹ́ wọn fẹ́ pọ́nìṣì àwọn á ní kóun bá wọn dá sèré àkùdí ẹ̀ ló bá dó síbi ọrùn ẹ̀ wọ́n bá sọ fún pé ó dà kò burú ìtò ṣe náà tó wọ́n fi ilẹ̀ òtòkè látàlẹ́ àná tó máa gba abidjan lọ́wọ́ gbọ́ ní òun jáde sátúndẹ̀ torí tọ́ ló bá jáde bó ti jáde báyìí ọrùn wálẹ̀ instantly wàláì fún mi lára kódà kò nídìí pé ẹ fi kankan ra mọ́ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń sọ ara èèyàn di room and parlour tí wọ́n ti sẹ́ lọ tí wọ́n sì wàá sùn lálẹ́ ọmọ kan níbẹ̀ nítòsí bí náà ní ìlú yìí náà ni àwọn àlùjánu fifty something wọ́n ń gbénú ara òun nìkan nítorí wọn kọ́kọ́ ka alukuran sí la àwọn mẹ́tàlá kọ́kọ́ kò jáde àwọn kan sọ pé àtúntò ah, ní sí ẹ̀ nípa àwọn balẹ̀ nípa àwọn ní àsìkò táwọn fi wálé kì í ṣàwàdà bí ó ṣe rí gan nìyẹn àwọn ńlá ń pè ní márọ̀dátù ṣàyàtìn àwọn alágídí èṣù wọ́n ní ara ẹ̀ kìí ṣebi tẹ́ mọ̀ gbé ẹ́bọ̀tà náà ni tó bá wá fẹ́ tó bá wá fẹ́ di pé wọ́n ta fún wọn lé àwọn olùmọ̀jẹ́ ká mọ̀ séèyàn lè kà kí wọ́n sì jóná mọ́bẹ̀ ọmọ yẹn ò sì ní jóná tàbí wọ́n kú síbẹ̀ tọ́mọ yóò sì ní kú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kí wàá la àwa ní nítẹ̀lọ́rùn pẹ̀lú tọ́lọ́run bá ṣe fún táwa ni babaláwo ta lọ só ta là jẹ́ náà sọ pé àtàwọn àtàwa náà gbogbo àjọ fàyè lẹ́yìn padà sọ́dọ̀ ọlọ́run bá ní. àkólùmọ́tà sùnmọ́ òṣèlú ọ̀tá lọ́wọ́ láti náwó lọ́wọ́ fún rọ̀hìn. اللهم انت الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم عليك بهم عليك بهم بهذه البلاد وهذه الديار اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد